ṣe pé owó oṣù là ń gbà ṣé ẹ ní kọ̀ǹsídà tiwa náà ni èyí ló mú kí àwọn aláṣẹ nílé ìtajà play kí wọ́n forí korí fi kò tí wọ́n á buwọ́lù pé ó dáa náà nítorí ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ oṣù tó jẹ́ pé ẹ̀ ń dúró de sálárì káyìn náà ó fi ra electronics tẹ́ ẹ fẹ́ rà ńgbà ẹ bá gbowó oṣù kọkànlá yìí tàbí fóònù tẹ́ ẹ fẹ́ rà ẹ sì wò pé lè tajà play ẹ ti fẹ́ wá rà black friday kó sì tẹ̀ wájú lọ́sẹ̀ yìí yóò kásẹ̀ lẹ̀ tó kékulé gbọ́ kó sọ fún toko kádò gbọ́ kó rò fún òbẹ̀ public announcement. ṣẹ̀rùbà wọn black friday yìí náà sì ni o ó ń gbóná fẹlifẹli bí àmàlánú kúlà àwọn fóònù kan bẹ tó jẹ́ pé tẹ́ ẹ bá rà ẹ kọ́kọ́ gba ten thousand naira lẹ́yìn ọ̀sán kàná ọ̀ǹtọ́ọ̀sì bí àṣà kàmọ́ owó agẹ́rán tó fẹ́ lè máa bẹ́ẹ̀yàn létí ẹ ṣé àwọn orogún wa wà lè ṣerú èyí o ẹ wo ẹ jẹ́ díẹ̀ kò lórí ọ̀rọ̀ àwọn orogún wa torí kò sí bá a ṣe ka ẹrú tínú ẹrú ò ní bàjẹ́ ẹ wá gbọ́ o kò sí iye ọjà tẹ́ rà tẹ́ ẹ̀ ní rí nǹkan mú lọ lé láwọn ẹ̀bùn bíi mílíìkì òróró spaghetti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀ tún wá gbélé yìí sí gbogbo èèyàn ni ó soríire níbi lọ́kì dìpù wa àwọn oríṣiríṣi ẹ̀bùn tó yáàyè ló ti wà ńlẹ̀ bìbà láwọn bíi tẹlifíṣàn jẹnẹrétọ̀ fíríjì máíkrówèfù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo èèyàn ló lè kópa níbi lọ́kì dìpù kò ní í ṣe pẹ̀lú iye owó fóònù tẹ́ rà ẹ̀ wá jẹ́ sáré jayín sí nǹkan kan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ ilé ìtajà play lánàá kó tó dòní àwa àwa gangan ló yẹ kẹ́ ẹ mọ̀ pè ní ìyànda gbàbí mọ́ gbàbẹ̀ gbàbẹ̀ mọ́ gbàbí. torí ojúmọ́ kan àrà kan ni nílé ìtajà play angbelas cabo december promo kan bọ̀ tí ó ta kọ́fà dànù bíi búrẹ́dì tó yọ gọbú ẹ kú ojú lọ́nà ẹ tètè mọ dáfòtò lólẹ̀. sẹ́yìn náà ti wá rí i pé ilé ìtajà play kò sọ́mọ náà tí ó jọsẹ̀ ẹyẹ tí ó dorí kodò bí àdánwò sí ń gbò àfẹ́yìntẹ́jẹ́ ò bá rọdí létí lókù gbogbo ọ̀nà ló já sílé ìtajà play wà ní tantalizer building ìyànà mọ̀nàtán ìwòrò òdùnbàdàn àti láwọn ilé ìtajà wa yòókù tí ń bẹ ní mọ́kọ́lá tàbí palm shopping mall ring road ńbàdàn ó yá ẹ lè gbá wa láago lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero nine three three seven three three three three lẹ́ẹ̀kan sí zero eight zero nine three three seven three three three three. bákan náà lẹ́sì tún láǹfààní àti kófà black friday lórí ayélujára ẹ bá wa rajà online ẹ kàn sí www.playonline.ng tó ń tẹnu ẹ̀ la fi ń kí yín lákìílẹ̀ pé a kú àmójúbà ọdún kérésìmesì àtọdún tuntun ẹ̀mí wo sọ̀pọ̀ ọdún láyé o merry christmas and happy new year in advance. we wish you a merry christmas and a happy new year mr w ló kọ mi aka bàbá ọba ìpàdé wa dọjọ́ lórí ètò ayé ọlọ́ba ní déédéé àkókò kan náà lórí ìkànnì yìí ó yá ẹ̀sùn lè tajà play ká lọ kófà black friday. jáde orí ẹ̀ ẹ̀ ẹ̀rù gẹ́gẹ́ ìbàdàn ní sùn fresh fm nìbàdàn làwọn. Erisco tomato ah, paste. Ìyá Bọ́lá, mo fọ́ o. Oúnjẹ yín yìí lékè kà. Ṣé ni òórùn aládùn rẹ̀ gbalébòde? Wo ọ̀rẹ́ mi, báwo ni oúnjẹ mi ò ṣe ní màtà sọ́sọ́ pẹ̀lú ohun tí Erisco ń ṣe fún mi báyìí? Ojúlówó tòmátòsì Erisco tún ti wà ní alápò ńlá tí owó rẹ̀ ò sì parí lára rárá. Ṣé lóòótọ́? Bẹ́ẹ̀ni, àti wípé àǹfààní ìdíwó gidi wà tí o bá ti rà. À ah, eléyìí ń da o. Ó wá túmọ̀ sí wípé a lè bẹ̀rẹ̀ sí sanwó kékeré. Fi ti oúnjẹ púpọ̀. <laughs> Ó yá ṣe oúnjẹ má nígbàgbé tirẹ̀ pẹ̀lú ojúlówó Erisco, Ríjìpò àti Nàjíkò. Alápò tí a fohùn ń lú, ó sì ti ti wà nínú àpò ńlá káàkiri orílẹ̀-èdè wa dáadáa yára jẹ àǹfààní ìdínwó ńlá àti àìmọye èròjà aṣaralóore inú tòmátò yìí. ọ̀rẹ́ ṣé mo dẹ̀ lè sáré tọ́ kékeré wò báyìí. tọ́kì ni wò lálá tẹ́ jọ. <laughs> iléeṣẹ́ oúnjẹ Erisco ló ń fọ oúnjẹ tó ṣara lóore bọ́ gbogbo èèyàn ilẹ̀ adúláwọ̀. Erisco tomato paste. Ìbàdàn kí ni sọ Fresh FM nìbàdàn làwà. fm tó kílẹ̀ falafala ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tó ti dòde o lórí fresh fm falafala ògidì ìròyìn pọ́npẹ́lẹ́ káàkiri lẹ́wà láti inú àwọn ìwé ìròyìn tó jáde fún káàkiri àgbáyé. Oyè lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. Ó kìlọ̀ ṣe bòmílà kódà ṣe tá a mi sí. Ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. kùtùkùtù ńlá gbóhùn àdàbà bọ́jọ́ ti bẹ̀rẹ̀ sí kan rí tá a máa ń gbóhùn ẹyọ rírì ẹ kú ojúmọ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń lo oore ọ̀fẹ́ láti gbọ́ ìkànnì fresh one oh five point nine fm ilé orin challenge ńlẹ̀ ìbàdàn òní tún ní ọjọ́ ajé monday ajé kó fi lè kó wa wa ṣe lé. àṣẹ. ògúngún nísọ kó wo bire kó ti àárẹ̀. àṣẹ o. torí wọn ní ọ̀rẹ́ ọ̀gbẹ́lẹ̀ tẹ́ lè jí ń lọ̀rẹ́ gbàdí àfúnṣe mm. oróyè ọmọ aṣàwòrò kó ń jọ wọn ní kóru bàjẹ́. wọn ní omeku méjì olúwere ẹja méjì abiwa gbẹ̀dẹ̀ òbídẹ̀ méjì abẹ̀dẹ̀ lùkẹ́lùkẹ́ ewúrẹ́ méjì abàmúra dàrọ̀dọ̀ láṣẹ ọba mi òkè àláwùrà iṣẹ́ ajé ti wa iṣẹ́ ajé ti iná èyí tó ṣe fi hàn ta kò ní í dìbàjẹ́ gbé sàbí. a ní pé ká kó jọ kórọ̀ sí ẹ̀ papọ̀ ah. kó mọ́ fi pẹ́ no time. okun gìtá àti. àdọ́wà ẹ cheun cheun bí ojú ọ̀nà ẹ̀yin èèyàn wa ó tún ti yá náà nù bí iṣẹ́ bá ti yá ó ti yá hmm. olúayé rédíò lẹ́ ń gbọ́ lọ́wọ́ olúayé ètò eléyìí ti ṣe àjá àbálẹ̀ ìròyìn tọ́kálé kákó no time to check time no time to waste time adébáyọ̀ fálékè yín náà rèé o kàkà kí olódùmarè tí ń fìgbà gbogbo fọn rere sétí ayé ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta ẹ jẹ́ á bẹ̀rẹ̀. <laughs> nígbà wọlé ẹ̀rín ẹ̀ kọ́kọ́ ń pa mí èwo wá dé tó mú pọ́ǹchì tó kọrí ẹ̀ dalẹ̀ o mọ̀ bọ́n ṣé wo ìwé ìròyìn mọ́ padà mọ́ra yín <laughs> oh <laughs> ah, a ti bẹ̀rẹ̀ náà nu mm. ẹ já bẹ̀rẹ̀ sí tiẹ̀ kọ́kọ́ yí àwọn àkòrí wò gbégbé ọlọ́run ọmọ bá ń gbére lé ọlọ́wọ́ àmì àtiwọ́ náà. àwọn ààhin àkòrí àkọ́kọ́ ọbẹ̀ gàdàgbà gàdàgbà òun lomi eh, ojú èmi àti gbèsàbí lọ́jọ́ lọ síbẹ̀ tààrà ìjọba àpapọ̀ nàìjíríà ti ṣetán àti mú nǹkan lẹ̀ pẹ̀lú àwọn ọlọ́rọ̀ torí nǹkan gidi jájẹ yàtọ̀ sí pákó àtàwọn èèkànlú tọ́jẹ́lú mọ̀ọ́ká tí wọ́n ní àwọn bàálù ayárafẹ́fẹ́ ti jet ṣùgbọ́n tí wọn ò fẹ́ sanwó orí ẹ̀ ìjọba ní mọ́kànléní àádọ́rùn-ún ninety nú àwọn ọlọ́rọ̀ yìí làwọn ó bẹ̀rẹ̀ sí ni máa gbẹ́sẹ̀ lé gbogbo bàálù wọn tí wọ́n fi ń sakọ́ kíun hmm. bí wọn ò bá ti san àjẹ́lẹ̀ owó orí ọkọ̀ bàálù bíi bílíọ̀nù lọ́nà ọgbọ̀n náírà thirty billion naira duty ti ń bẹ lórí ẹ̀ wọ́n ní nínú àwọn èèyàn wọ̀nyí lábẹ́ ẹ̀ ní ìròyìn yẹn ti gbọ́mọ pọ̀n pé ara wọn òjíṣẹ́ ọlọ́run ńláńláńlá olókìkí aláwọn olókoòwò ńláńláńlá olókìkí ara àwọn báǹkì ńláńláńlá olókìkí hmm. àtàwọn tí wọ́n jẹ́ ọ̀gá báǹkì àwọn ọ̀gá iléeṣẹ́ iléepo tọ́wàyà mi nínú àwọn oníbàálù yìí ìròyìn yẹn èmi ò tiẹ̀ wá mọ tó dé tó wá jẹ́ pé signboard tiẹ̀ náà lọ́wọ́ ànàpànàṣẹ̀ síta gbangba the punch. jẹ́ẹ̀tì mọ́kànléláàádọ́rùn-ún. ninety one. Ah, wow. yes ara àwọn ìròyìn míì eléyìí tí ó ṣe bí ẹni tún fẹ́ máa kani láyà báyìí òun náà ni ti Omicron variant bí eh, eh, Delta variant ní ta kọ̀kọ́ ní ti ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin tá a tún gbọ́ báyìí àbúrò kofi kejì ó oh, bẹ́ẹ̀ ni yes Omicron variant eléyìí tí wọ́n ní àwọn orílẹ̀-èdè kan ti ń wòye pé sáwọn ò ní fòfin de àti máa wọ̀lú àwọn báyìí hmm. àwọn èèyàn kan ti ń sọ̀rọ̀ lórí ẹ̀ àjọ tí ó ń rí sí ètò ìlera lágbàáyé WHO àtàwọn àjọ míì báwọn báwọn báwọn báwọn ti ń sọ̀rọ̀ ìdí tí òfin nílé wọ́ọ̀kì o travel ban won't work kò lè work ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ẹ̀ wọ́ south. alright ọ̀rọ̀ olówó dé ń lo fi wọlé jẹ́ ń kọ́ gba abala tówó náà lọ torí bẹ́ẹ̀yàn bá ṣeun ká kí ipò ṣeun èèyàn ṣèyàn àní ipò ṣèyàn wọ́n ní lórílẹ̀‐èdè wa nàìjíríà lọ́wọ́ tá a wà yìí àwọn tí orí wọn wà ń bẹ̀ jù tó sì ẹ̀rẹ̀ǹtẹ̀ lórí bí wọ́n ṣe pawọ́ wọlé sásùn ọ̀jọba àpapọ̀ lásìkò tá a wà yìí èkó ẹgbẹ́ ìfún lórí èlé owó orí ọjà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹgbẹ́ ìfún ìpínlẹ̀ rivers ẹgbẹ́ ìfún olúluwa ìlú àbújá àwọn òyòkù ńṣe ni wọ́n ń kágbádá kó bàtà tẹ̀lé wọn lẹ́yìn wọ́n ní àwọn ìpínlẹ̀ wọ̀nyí èèkàn ni wọ́n kí wọ́n gbé fún wọn lórílẹ̀‐èdè wa nàìjíríà value added tax wọ́n pa tó ribiribi labe wọ́n ní àwọn ìpínlẹ̀ kan lápá àríwó orílẹ̀-èdè wa nàìjíríà bí ìpínlẹ̀ mẹ́tàdínlógún ọ̀tọ̀ọ̀tọ̀ kan wọ́n ní owó tí wọ́n pa ẹ wo ìṣẹ́pẹ́ ni o hmm. àwọn ìpínlẹ̀ gbogbo wọn yìí tẹ́ ẹ gbọ́ orúkọ wọn ni tiwọn hẹ̀rẹ̀ ń tẹ̀ tí wọ́n sì ṣiṣẹ́ takuntakun ká gbóríyìn fún wọn yí pé wọ́n kú ọmọ ṣe. ayò ti sọ̀rọ̀ ó ní àwọn gbèsè lọ́lọ́kan ọ̀jọ̀ kan tí ń gbéra wọn léra wọn gbéra wọn pọ̀n gbé tan léra wọn eléyìí tí Buhari jẹ́ nù ìjọba yìí òun ló fà á tí ọrọ̀ ajé wa sì fẹ́ di dẹ̀ndẹ̀rìn káàkiri àgbáńlá ayé tí àwọn ọmọ orílẹ̀-èdè yìí sì ń kúṣẹ́ tí nàìjíríà gan ń kúṣẹ́ tá a wá di bambiala orílẹ̀-èdè ayu ọlọ́sọ̀rọ̀ yìí o lábẹ́ náà ni amọ̀tún ti rí ìròyìn míì níbi tí ọ̀gágun ológun kan tó ti jagun gbébọn tì ti ń sọ̀rọ̀ pé à mọ́fokò mi pa àlà ọjọ́ kan lèèyàn máa kọ́ ọ́ àfi kí ìjọba nàìjíríà ó fáwọn ọmọ nàìjíríà láàyè kí wọ́n máa gbé nǹkan ọjà máa fi dáàbò bo ara wọn lórí èyí tí mẹ́lẹ̀ yìí hmm. ìròyìn yẹn ń pé wow ìjà wa ìjà ò sí always guiding. IPOB ti sọ̀rọ̀ wọ́n ní wọ́nranwọ̀nran ni Gumi ń sọ o wọ́n ní Gumi wá lọ fi àwọn ikọ̀ ti IPOB ó ń lọ fi wọ́n wé jàǹdùkú bandits yìí pé kankan náà ni wọ́n àá wọ́n ní sẹ́rírù Gumi yìí ó yẹ kẹ́ ẹ ti jù ú sẹ́wọ̀n kó tiẹ̀ má dùn mọ́ lórílẹ̀‐èdè nàìjíríà torí pé wọ́n ran wọ̀nrán ní ń sọ nígboro ayé àmọ́ tẹni ń ṣe gan ní pàtó ẹ̀ẹ̀kejì tó wà lẹ́gbẹ̀ẹ́ ni wọ́n ní ìbẹ̀rùbojo tòun ti ìfòyà pákáleke ó ti wọnú iléeṣẹ́ àjọ elétò òdìbò báyìí o ìdí àti ìtumọ̀ sí rèé wọ́n ní àwọn tó jẹ́ alábòójútó iléeṣẹ́ àjọ elétò òdìbò márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ iná ni wọ́n lọ lọ́sẹ̀ yìí ah, kí ló lè tí àwọn alábòójútó iléeṣẹ́ àjọ elétò ìdìbò márùn ọ̀tọ̀ọ̀tọ̀ fi ń lọ lọ́sẹ̀ yìí ìgẹ́tàsíbì ó ní bó ṣe jẹ́ o ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn sì ń bọ̀ gbàgede ojú ewé kínní sí ìkejìlélógún ìwé ìròyìn ti the Nigerian Tribune ibẹ̀ gangan ló wà. ọ̀nà yìí kan ti jẹ́ ó yé ìjọba àpapọ̀ pé bí wọn ò bá tètè wá nǹkan ṣe sí ìṣòro àwọn àlùmájìrì hmm. àfàìmọ̀ kọ́mọ̀jẹ̀ pé báyìí la ṣe máa bá ètò ààbò eléyìí tí ó ríra dáadáa lásìkò yìí àfàìmọ̀ kọ́mọ̀jẹ̀ pé bẹ́ẹ̀ la máa bá lọ. hmm àjọ tó ń gbógun ti ìgbékúgbé ìlòkulò ìtàkùtà àtìràkúrà ògbógi olóró nílẹ̀ yìí NDLEA ọwọ́ wọn ti ba kílógíráàmù méjìlá ìwọ̀n egbògi olóbùkúbùkú kan ojúpọ̀nà omi gan ni wọ́n ti gbà mú àwọn èèyàn tí wọ́n fẹ́ gbé fò sọdá sọ̀hún ojú àkọ́kọ́ ìwé ìròyìn ojú ìwé àkọ́kọ́ Vanguard bákan náà ni mo tún ti rí ìròyìn níbi tí wọ́n ti ń ṣàlàyé sétí ìjọba àpapọ̀ pé yíyọ owó orí epo eléyìí tíjọba ń san tẹ́lẹ̀ tá a mọ̀ sí subsidy bí ìjọba bá ti yọ nǹkan ṣe ṣàǹgbá fọ́ fọ́mọ orílẹ̀-èdè nàìjíríà lásìkò ìnìyẹn mínísítà kan ní orílẹ̀-èdè yìí ti dábàá àbálà akọ́dànù ẹnìkan yìí kálábàdànù àbá pé ẹnikẹ́ni nínú akọ tó bá ti fi tìpátìkúùkù bá bo lájọṣepọ̀ tipátipá hmm. kí wọ́n máa tẹ́ lọ́dà ni ìròyìn castration of the castration something of the hmm. nation hmm. ń bẹ nínú ìwé ìròyìn punch ní òwúrọ̀ tòní bẹ́ẹ̀ bá ti ṣe tán àwa náà ti ṣe tán láti kábà bá tójú ọjà dé. alright àkòrí kan tó rèé gbàgede ojú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune ńlọ́wà lórí ọ̀rọ̀ ti owó àjẹmọ́nu àwọn ASUU asuu ti rán ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà létí pé <laughs> bá a bá jòun gbé ká má jòun gbé bílíọ̀nù méjìlélógún ó lé ìgbọ̀njẹ̀ pẹ́sẹ́pẹ́sẹ́ twenty two point two seven billion naira wọ́n ní ẹ bá wa mójútó ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí láì fi àkókò játa ẹ̀kejì bíi rẹ̀ rèé o wọ́n ní àwọn agbébọn wọ́n mà tún lọ kọlu ọgbà ẹ̀wọ̀n Jos wọ́n ní kódà èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n rán lọ sọ́run àṣàǹtẹ̀ tí wọ́n mú àṣàláìlú lọ dé bámbẹ̀ ní mọ̀nà wá wọ́n ní Garba Shehu Rena Omokiri wọ́n ní wọ́n ti tún bẹ̀rẹ̀ sí sọyá gbọ́ọ̀rọ̀ síra wọn lórí ọ̀rọ̀ ibo ni Buhari bá ṣẹ́dé ṣé Buhari gbìyànjú àbí ò gbìyànjú wọ́n ní wọ́n sọ kò bákùn gbé ọ̀rọ̀ tá a gbọ́dọ̀ máa gbọ́n gbòòrò ayé síra wọn. bákan náà làwọn ọlọ́pàá sọdúnmọ́ pé àwọn náà gbìyànjú o àwọn agbésùmọ̀mí àti jàǹdùkú kan tó ń fòrò ẹ̀mí àwọn èèyàn lójú ọ̀nà márosẹ̀ Kaduna sàbújá tí wọ́n fi gbogbo ògbà ṣe kìlọ̀kìlọ̀ yìí pé káwọn èèyàn ṣọ́ra ṣe ń bẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá gbẹ̀mí ọ̀kan lára àwọn adigunjalè tó ń fòrò ẹ̀mí èèyàn níbẹ̀ ìṣẹ̀lẹ̀ láàbùyí làlórí kan náà ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn ìyá ìyá ìyá àti ọmọ ọmọ ọmọ wọ́n sì bá ìṣẹ̀lẹ̀ ti táǹkà epo èyí tó ṣubú lọlẹ̀ tó gbaná jẹ wọ́n bá rìn hmm. kọ́lọ́n dákun njọ́ tẹ́bi ń palẹ̀ àní sílé njọ́ tẹ́bi ń pọ̀nà àní bá wọn rìnrìn lọ́nà ìṣọ́ àti àbúlé dùmarè kó dájú lórí gbogbo wa. àmín lórí ti subsidy ẹgbẹ́ ọmọlẹ́yìn kristi igun ti pfn ti pfn ẹ̀dákun wọ́n ti sọ pé orí tí ó ta ọmọ nàìjíríà ní lọ lọ́ọ̀kan yìí ẹni tí mú ọmọ nàìjíríà ọ̀kan òun ló dúró wáṣà ṣáì bíjọba bá padà yọ subsidy tán yáwó pfn pentecostal fellowship of nigeria àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ àrí àná nílẹ̀ yìí Goodluck Jonathan ti ní abẹ́ ẹ̀rọ lọ́hùn òun tóun jẹ́ Mr jẹ́jẹ́ òun ò tiẹ̀ wá mọ tó sùn dé lu ìdí òṣèlú gan àmọ́ ohun gbogbo ó yí ọlọ́run Goodluck Jonathan ntí ọ̀sọ̀nù láti Èkìtì àti àṣeyìí síbàáyé Èkìtì kété níròyìn yìí o olújìmí èèkàn òṣèlú lágbo wọn lẹ́kìtì lọ́hùn ti ní ìjọba tí APC ń ṣe ó ti fìdí jálẹ̀ àti pé lágbára lọ́wọ́ elédùà ìbò tí ń bọ̀ lọ́ọ̀kan yìí ìbò eléyìí tí ń bọ̀ lọ́ọ̀kan ní ìpínlẹ̀ Èkìtì ojú wọn lórí adìẹ inú ìgò ni àgbàdo inú ìgò ni fàdìẹ ètè wọn àkàn ẹ ta lùsùkè bólúwa ti ń jólúwa olújìmí lọ sọ bẹ́ẹ̀ ìròyìn pé okay now okay now let's go there ìròyìn ń bọ̀ lẹ́kùnrẹ́rẹ́ bá a bá débẹ̀. ọ̀rọ̀ ẹgbẹ̀rún márùn-ún márùn-ún tẹ́ni ẹ máa fún àwọn èèyàn tí ìṣẹ́ ń ṣẹ́ lórílẹ̀‐èdè yìí wọ́n ní fọ́máàtì burúkú irọ́ gburugudu ló wà ń bẹ̀ ẹ wulẹ̀ kú òǹdí ilẹ̀ tí ò taṣu ṣòkòtò tí ò balẹ̀ tẹ̀tún ní ká máa gbá a létí níbi tí nǹkan dé dúró yìí kò lè pé orílẹ̀‐èdè nàìjíríà o ẹ má wulẹ̀ fún ọ lẹ́gbẹ̀rún márùn-ún kẹ́ ẹ sọ mọ̀ pé ẹ yọ owó ìrànwọ́ kúrò lórí epo bẹ́ẹ̀ bá yọ owó ìrànwọ́ kúrò lórí epo tẹ́ ẹ wá ń fún ọ ní ẹgbẹ̀rún márùn-ún márùn-ún ẹgbẹ̀rún márùn-ún márùn-ún márùn-ún tírílíọ̀nù bíi méjì owó náírà èyí tí wàá ṣe owó ìrànwọ́ torí epo iyún ogo pé tírílíọ̀nù méjì wọ́n ní ẹ̀ẹ́kú ṣe wá fi owó ìrànwọ́ orí epo lẹ̀ kí rọ̀rùn ó jẹ́ ti tàwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà ìyún kan àwo gédéǹgbé ìṣẹ̀lẹ̀ ìjàmbá alágbára kan náà ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ anambra ọlọ́run màmá wa hmm. oṣù bàbàbà tá a wà yìí eré ni ó bà fún wa káwa náà máa ṣe jẹ́jẹ́ lójú pópó hmm. ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọ̀hún tó ṣẹlẹ̀ ẹ̀mí èèyàn mẹ́tàlá ọ̀tọ̀ọ̀tọ̀ ń ló ní ìpínlẹ̀ anambra. Mm elédùn àkọ́dá kan kí ọmọ ṣàánú. àmì o lórí ti àwọn ọmọléèwé wọn ní iye àwọn ọmọ tí ò sí ń sùkúù ojoojúmọ́ ló máa ń pọ̀ sí ló ń pọ̀ sí ló ń pọ̀ sí iye wọn máa ń lọ sókè ní kádínà ọ̀nàyẹ́kàn bàbá sọ̀rọ̀ wọn ni bó ṣe ń lọ sókè yìí àwa gangan la wà nídìí ọ̀rọ̀ bí ìwà ìgbésùmọ̀mí àti jàǹdùkú yóò ṣe máa gbẹrẹgẹjígẹ sí nílẹ̀ yìí àti lọ́jọ́ iwájú nítorí àwọn ọmọ tí ò sí ń sùkúù yìí kò sígbà tí wọn ò ní padà ya kànáńkò rí mọ́ wa lọ́wọ́ hmm. tápọ̀ ò sì ní ká wọn mọ́ hmm. ojú ewé kínní ìwé ìròyìn ti Daily Sun ni mo ti ṣe àwọn àkòrí yẹn. tọ àáfẹ́ gbéra apá ká máa re ojú ọjà báyìí àmọ́ ó yẹ ká fi etí yín kọ àwọn ìròyìn lágbo aré ìdárayá hmm. pàápàá aré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìṣẹ̀lẹ̀ àmútẹ́mbọ̀ <laughs> ìṣẹ̀lẹ̀ fapágúnfẹsẹ̀rọ̀ wọ́n ní ó ti hàn wọ́n lè mọ́nú eh, ibùdó ìfiniwọ ikọ̀ super eagles báyìí o bá a ṣe ń palẹ̀ mọ́ fún ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ afcon twenty ah, twenty one yes ìròyìn ẹ̀ ń pé ọlọ́run wọn ṣàánú neema báyìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ní kókósẹ̀ rẹ̀ eléyìí tí ó fi pa wọ́n ní ọ̀dà bẹ́ẹ̀ pé èèmọ̀ tún lè léyìn oúnjẹ fún o kí ọlọ́run kó tún ṣàánú fún òun náà o tọ́ bí bóòlù àná ah. <laughs> ànádùn ó dáa àmọ́ àwọn àṣírí ọ̀rọ̀ kan ń bọ̀ táwọn èèyàn máa gbọ́ bó bá di orí ètò túraká hmm. Hmm. ọlọ́tẹ̀ ìjọ ọlọ́tẹ̀ kọ́ ìjọ ọlọ́tẹ̀ ni o. ẹ̀yin ọlọ́tẹ̀ professionals náà lẹwà ń bẹ yes àwọn tíìmù mi ṣe bẹbẹ ní àná mo sì dúpẹ́ mo tọpẹ́ da tíìmù wo tíìmù. mọ yu ọgbà kọgbà kí ẹnikẹ́ni kó ṣe yẹ̀yẹ́ o kọgbà bí dán bí èèmọ̀ ni àbábà gbégbé kí lorúkọ kóòtù man u. bọ́dà mi ẹgbẹ́ mi ẹgbẹ́ kí lorúkọ kóòtù man u. rí mi kí n ṣàlàyé lẹ́yìn wọn lẹ́yìn sìn ẹ jẹ́ àta ọjà wa ọ̀rọ̀ búlẹ̀gbẹ́. ajá balẹ̀ ajá balẹ̀. Educom. Mama Educom fashion school. Of course. Ọ̀gá ná bàbá. O bẹ́bí. Ah, ah, aṣọ ẹ̀ máa fine lára ẹ̀kẹ́. O change télò ẹ̀ ni. Èmi màá ní télò ara mi báyìí. Ah, ìgbà o lè di fashion designer o. Ṣé lẹ́nu oṣù mẹ́fà tí mo travel yìí náà? Díẹ̀ mi ò láì bí mo ṣe ń jókòó sílé nígbà tó o sí around. Ni mo fi enroll sí Mama Educom fashion school. Mo ti kọ́ṣẹ́ mo ti mọṣẹ́. Wow! How come? Bó ṣe ń ya everybody lẹ́nu nìyẹn o. Mama Educom fashion school international standard ni wọ́n. Wọ́n lo kọ̀ǹpútà láti kọ́ wa. Kò dẹ̀ sí part of fashion design tí wọn ò kọ́ wa yékéyéké. Aṣọ ọkùnrin ni, tóbìnrin ni, dresses dresses lóríṣiríṣi wedding gown wo professional fashion designer níyàwó ẹ̀ báyìí. ibo lo ti wá rówó lọ mama ejukon fashion school. five thousand naira péré ni mo gba form mo dẹ̀ san school fees kékeré. ah ah níbo ni wọ́n wà. mama ejukon fashion school fìkàlẹ̀ sí glass house airport junction alákíá ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ bákan náà ni ààyè ilé ìgbé hostel accommodation ń bẹ fún gbogbo ẹni tí ó bá fẹ́ wá látọ̀nà jíjìn. oh eight one six nine oh five oh one four oh oh eight one six nine oh five oh one four oh báàrò bíi àdánilógún ọdún báàrò àjọ àdánilọ́gbọ̀n oṣù chief moses kẹ́hìndé babalọ́lá lọ́kọ̀ dàgbà kankan ọjọ́ kọkànlá oṣù kọkànlá nìkú wọlé mú moses kẹ́hìndé babalọ́lá ọ̀yọ́ state ptd chairman and special adviser national ptd kúrò láàrin wa kẹ́hìndé babalọ́lá olóhùn òjẹ́mọ́ ikú ló yọ ọwọ́ ẹ̀ láwo ní òótọ́ la fẹ́ ọ ṣùgbọ́n jésù fẹ́ jù wá lọ ètò ìsìnkú rẹ̀ ọjọ́ kejì oṣù kejìlá làó ṣe bẹ̀rẹ̀ nínú joyè ọlá hall mọ́ládé nìbàdàn láago méjì ọ̀sán tó bá di ní ọjọ́ kẹta oṣù kejìlá aláwọ̀ fẹ́rúfẹ́rú nílé olóògbé tó wà ní nọ́mbà seven abioye akọbi street mọ́ládé nìbàdàn ayẹyẹ ìgbàlejò ni ó tẹ̀lé lọ́jọ́ yìí kan náà ní islamic high school kù ò bá ṣọ̀run bí ìnáwó ṣe ń lọ lẹ́sìn máa wò lórí Facebook lórí ìtànà GBVN Radio TV àwọn aya ọmọ àtọmọmọ ló ṣèdárò lẹ́yìn rẹ o Moses Kẹ́hìndé Babalọ́lá ọmọ Ìbàdàn májàmájà tó fi kára wájú lẹ́rú sunre o olùkéde gbogbo ẹbí ẹbí. Oo Akademi Suite. Ilé ìtura ìgbàlódé. Ó dára ká sọ òwe. Èyí yàtọ̀ ojú pele mọ́. Àyíká tó rẹwà o. Akademi Suite yàrá tó tutù mímímí. sinimu tó bá la fẹ́. ẹ̀wò tẹ́ rìsẹ̀pṣọ̀n wa. ọ̀rẹ́ wa ó mọ tó tutù. spa àti massa chambers wa. ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. ibẹ̀ ni màá lò ó. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ọ̀gbun ò lẹ́lẹ́gbẹ́. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ìfẹ́ sẹ́ńtà ẹyẹ mà tún ga. tábà ṣayẹyẹ tábà ń ṣàríyá. ìgbọ́pọ̀ sí ń bẹ. tábà ṣayẹyẹ tábà ń àwọn tẹ̀ ló fi NCDC ilé ìtura ìdàlódé. àrùn olè ráyè wọbẹ̀. ilé ìtura ìdàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìdàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìdàlódé. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìdàlódé. ọ̀sán-sámi road lawa. ilé ìtura ìdàlódé. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìdàlódé. academy suite. ilé ìtura ìdàlódé ilé second anniversary life plus foundation international ìlú ìbàdàn ní títì. àgbáríjọ gbogbo mẹ́gbẹ́ life plus foundation international jákèjádò orílẹ̀-èdè yìí ń gbẹ gbogbo ènìyàn síbi second anniversary life plus foundation international ẹni àjẹsí pàtàkì ọjọ́ náà ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnìà olùṣeyí abíọ́dún mákindé àwọn àlejò pàtàkì ni professor kaz garba professor ọ̀nàdélé ayọ̀wọlé professor ike ajani Doctor abib ọ̀nàmítóyè àti dr olùyẹmí fásinà àwọn orí adé ọjọ́ náà ni ọ̀run bàbá wa kábíyèsí his imperial majesty ọba lamidi adéyẹmí ikú bàbá yèyé aláàfin ọ̀yọ́ àti olúbàdàn ti ibadan. ìbàdàn àjẹ ni ní sọwá ọba adetuji. adétúnjì labudrop ticket àti t-shirt fún anniversary ti wà ń kalẹ̀ bíbá ní gbogbo ọ́fíìsì life plus foundation international ẹ̀ lọ́ra ti yín bẹ́ẹ̀ ó máa wáyé ní saturday december fourth twenty twenty one ní kakanfo up just be ring road ìbàdàn láàbọ̀ mẹ́wàá òwúrọ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé zero eight zero three five six two two one double six second anniversary life plus foundation international èmi ò rí gbẹ́rù bẹ́ẹ̀ ransom lọ́wọ́ ọlọ́run mo wà o. lọ́wọ́ ọlọ́run mo wà. bàbá dúpẹ́ orí àtúgbàmí rẹpẹtẹ abdulhakeem oyetayo ladimeji mc handsome mr lọ́wọ́ ọlọ́run ló tún pe gbogbo wa pé ká tún jọ parapọ̀ fẹ̀mí ìmoore hàn dọ́wẹ́kẹ̀ lọ́jọ́ àyájọ́ lọ́wọ́ ọlọ́run tọdún twenty twenty one three in one celebration ìfàmìyẹ dánilọ́lá awards presentation ìfẹ̀bùhàn talent exhibition tó fi mọ́ ìfilọ́lẹ̀ àwọn orin tuntun tádì bàbá ní thursday ọjọ́ keje oṣù kejìlá nínú gbọ̀ngàn ayẹyẹ láfíà hall àpáta ìbàdàn bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ tòrin tìjó tìlù tẹ̀fẹ̀ tàwàdà la máa gbádùn tai currency yinka james kabiru alayọ̀dẹ̀rẹ̀ asalatu fẹ̀mú lancaster wòlíì àgbà cute abiola eob ọ̀rọ̀lọ́mọ pírísẹ́ńtà One, babatunmise queen norma mc always àti monsuru ọmọ àfà tó fi mọ́ ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ nífẹ̀ẹ́ yẹn gan dr yinka ayefẹ́lẹ́ mon lolùgbàlejò àgbà ankara lọ́wọ́ lóhùndé ti wà ní fresh fm pẹ̀lú four thousand naira péré ẹ lè pè oh eight oh five six four three five one oh one lọ́wọ́ lóhùndé proudly supported by fresh fm láf Alafia Hall and Taufik Favours of Tao Nibata. A ti lárinrin jù. Ìrànlọ́wọ́ aláìní ràn mí lọ́wọ́. Gbogbo tó ń pòǹgbẹ fún olùrànlọ́wọ́ àti ìrànlọ́wọ́. ó yá nínú pàdé ọlọ́dọọdún yẹn lórí òkè àtàyè ṣe. unlimited glory twenty twenty one. ọlọ́run wòlíì adéyẹmí ọ̀làbírán. ẹni tó sùn tí ìgbẹ́ ń fọ́. má jẹ̀mú ìpènyẹ́ fẹ́ mú àwọn èèyàn rí ojú ọ̀nà pípẹ́ o. látọjọ́ wednesday first december di tuesday seven. ní ọwọ́ ọlọ́run nínú ayé àwọn wòlíì rẹ̀. tó fi máa tọ́ gbogbo èèyàn sójú ọ̀nà tó tọ́. láti débi tí ògùn ayé wọn wà. nígbà tí ọlọ́run bá lọ. prophet dr sunday bàbá tó dé wonderful. Reverend Dr. A.O. Adéyẹmí, Pastor Adéyẹmí Adéyínká, Prophet Ọláyínká Jayọ́lá, Pastor A. Ìṣọ̀lá, Prophet Ẹ̀sàbíadé, Ṣadé Táíwò pẹ̀lú John Kẹ́sì, olórí ẹ̀mí, Prophet Ẹ̀sìrèbíkà Ọlájẹ́sù lólùgbàlejò, ọjọ́ Tuesday seventh December, Látàyé Ṣẹ́dẹ̀, gbogbo ẹ̀ lórí òkè, CAC Glory of God, Látàyé Ṣẹ́ Prayer Mountain, Amúlòkọ Àkọ́rọ́ ń bàdàn, àṣẹ Ọlọ́run lára àwọn wòlíì máa tọ́ sójú ọ̀nà, wàá já sí gbangba ògo èèyàn kí ló ṣe tẹlifíṣàn yìí tóun rẹ̀ ò já geere ó tún wá ń wò bàìbàì. kí ló dènà táwọn èlò tí ń lo nánú yàrá ìwà dẹnu kọlẹ̀. ọ̀gá tipátipá ni mo fi rọrùn sùn látara ariwo tí jẹnẹrétọ̀ rẹ̀ ń pa wàhálà wà fẹ́ni tí ò mọ ibi tí wọ́n ti ń ta ojúlówó ohun èlò tí ń lo náà lẹ́ńtíríkì o. solar telecoms àti electronic store jagaban láàrin àwọn tó ń ta ojúlówó fóònù àti electronics pẹ̀lú owó tí ò kájàra lọ lákòókò yìí solar ta máa fún yín ní flat screen tvs deep freezers generators water air conditioners gas cooker àti àwọn ohun èlò yòókù tẹ́ bá rà lọ́wọ́ wọn. kí ló ń dúró dè kàn sí èyíkéyìí yàrá ìfihàn solat tó wà ní ọbáfẹ́mi awólọ́wọ̀ way jayalẹ ní dùgbẹ̀ balloon building àbáyọ̀mí bus stop iwo road solat mega store ní mọ́kọ́lá àti challenge ìlú ìbàdàn lọ sí èyíkéyìí tó bá súnmọ́ lónìí kó o rọjú lọ́wọ́ fóònù àti electronics tó gbámúṣé. pe solat electronics lónìí sórí oh seven oh one six eight four one six three oh tàbí oh nine oh seven four three four. 9785. àjọsọ àtìlànà ń tẹ̀lé ń bẹ o. o gbọ́dọ̀ jẹ́ gbádùn ayé tó dára. jésù yóò fara ò fara yé o. iná agbára ìyìnrere pọ́nbélé bíi tìgbani sì ń jò síbẹ̀. ìwọ ni o sọ́ra fún ìyìnrere àwọn alágàbàgebè. ìsọjí àgbà ìyanu ọlọ́jọ́ mẹ́fà olóṣù mẹ́tamẹ́ta ni tó máa ń wáyé lórí òkè òmìnira ó dọ̀lẹ́lẹ́wẹ́ ń bàdàn. òmìnira tó ti kọ́ monday ọjọ́ kẹfà títí di sátidé ọjọ́ kọkànlá oṣù kejìlá ọdún twenty twenty one tá a wà yìí sọ́ra fún ìyìnrere àgàbàgebè lápá kò rí ẹ̀ lórí òkè yìí ọlọ́run ṣetán láti dáná ìyìn rere pọ́npẹ́lẹ́ lákọ̀tún bíi ti gbani fún ìgbàlà ìwòsàn ojúrere àti ìgbédìde àtòkèwá fún ọ̀nà àbáyọ tí ò lékejì gbajúgbajà ìrẹsì ọlọ́run àgbáyé ní bọ̀ nbẹ bishop idowu animasaun evangelist joshua olóyèdè reverend t.o. aluko reverend j johnson evangelist mrs dasola akípẹ̀lú pastor Kayode ìgbìnlọ́lá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ lórí ẹ̀mí ni ó máa ṣiṣẹ́ ìránṣẹ́ nbẹ lórí òkè òmìnira tó wà ní dstv roundabout akala expressway nìbàdàn bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án òwúrọ̀ sí aago kan àbọ̀ ọ̀sán lọ́jọ́ kọ̀ọ̀kan màmá wa evangelist mrs modupe olóyèdè mama màmá ògo lólùgbàlejò àgbà fún àlàyé sí zero eight one six eight one three one five seven six. bí iná agbára ìrẹ̀lẹ̀ ṣe ń ṣèyanu nígbà ni ó tún fẹ́ ṣe bẹ́ẹ̀ lákọ̀tún ó gbọ́dọ̀ mí ẹ̀. bálùbẹ̀ lẹ́mu pé value paint wà sẹ́pẹ́sẹ́pẹ́ àmọ́ pé value paint wà sẹ́pẹ́sẹ́pẹ́ ṣé tí mo gbélé oríṣiríṣi lọ́dọ̀ value paint àmọ́ gbélé oríṣiríṣi lọ́dọ̀ value paint value paint satin flex pẹ̀lú pesco àwọn pé value paint wà sẹ́pẹ́sẹ́pẹ́ bóyá lè mọ̀ pé value paint yàtọ̀ sí ti tẹ́lẹ̀ àmọ́ pé value paint yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ṣé tí mo pé quality lọ́dọ̀ value paint àmọ́ pé value paint yàtọ̀ sí ti tẹ́lẹ̀ láti mọ̀ mi ẹ rántí balùwẹ̀ ìgbẹ́ bá kan lé tán. àmọ́ pé balùwẹ̀ ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. balùwẹ̀ kẹ́ ẹ balùwẹ̀ ọ̀dọ́ ọ̀pọ̀ ni. àmọ́ pé balùwẹ̀ ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. ìwọ sórí àgbà. zero seven zero three zero seven seven nine three zero seven. balùwẹ̀ ti ṣojọ. <laughs> na láìláìláì jẹ́ tí ìmọ̀ nàdúrù tó pọ̀ rẹ́kẹrẹ́kẹ́ revolution plus property ló ní kòkò kẹ̀ pẹ̀lú revolution plus kpk christmas promo. tó bá fẹ́ ra lẹ̀. Oh, àyèlè yìí fẹ́yìn náà láti dorílẹ̀ dorílẹ̀ fúnra ara yín o. bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé ọjọ́ kàrúndínlógún oṣù kọkànlá november fifteen twenty twenty one ọjọ́ kàrúndínlógún oṣù kìnnàdún twenty twenty two january fifteen twenty twenty two bẹ́ẹ̀ bá ti ra lẹ̀ revolution plus property lẹ́kọ̀ọ́ abẹ́òkúta simawa ìbàdàn àbújá àti port harcourt tẹ́ ẹ sì san fifty thousand naira sí five million naira ẹ̀bùn ti wà á lẹ̀ fún yóò bíi àpò rẹsì òróró èlò sẹbẹ̀ adìẹ ewúrẹ́ àgbò ẹ̀bùn kérésì christmas hamper àti àyà àtiyọjú sí ayẹyẹ ìparí ọdún revolution plus property kó o pọ̀ kẹ́ ẹ wò ẹ tún lè san owó yín fún oṣù méjìlá ọdún kan ló ń jẹ́ bẹ́ẹ̀ àdúró yóò kájọ ẹ pé oh eight oh five three four two four four eight five oh eight oh five three four two four four eight six oh eight oh five three four two four four eight nine revolution plus property ilé ìrọ̀rùn lówó dákọ̀mù. Dashing through the snow in a one horse open sleigh. ẹ̀dá tuntun gbé ìgbé ayé tuntun nínú ọdún tuntun. Make your destination catch your destiny. Become a permanent resident in Canada. Láti wá fẹ̀mí ìmúre ọ̀sọ́lọ́run àti gbogbo ẹ̀yin oníbàárà wa. La ṣe ṣàgbékalẹ̀ end of the year promo níléeṣẹ́ online dynamics. Láti fún ọ láǹfààní kó lè wọlé sí èyíkéyìí orílẹ̀-èdè tó wù ọ́ nínú ọdún tuntun twenty Why not register for your visa process now for an eventful 2022 before December seventeen Martin gbogbo ìrànwọ́ tó o nílò láti kàwé ṣiṣẹ́ kó sì tún gbé lórílẹ̀‐èdè Canada Europe tó fi mọ́ ìwé ìgbẹ́lú pẹ̀lú àti ṣiṣẹ́ ní United Kingdom àti United States ló wà nílẹ̀ fún ọ ní Online Dynamics láfiní kò forúkọ sílẹ̀ ní Online Dynamics kó tó di December seventeen ọdún yìí kó o sì jẹ̀fà ìrẹsì àti chicken ọdún kàn sí Online Dynamics Limited lónìí lólùléeṣẹ́ wọn tó wà ní floor four Cocoa House Ìbàdàn tàbí lọ́fíìsì ọ̀rọ̀ lọ́mọ number twenty five Oyedoku Street Àgọ́wandé Òṣogbo Online Dynamics lóníkà ṣọdún ayọ̀ o chop rice chop chicken. ẹ̀mí ẹ̀mí mímọ́ mo rọ́wọ́ yìí. hallelujah àkókò tún ti tó fún ọlọ́run ìjọ àpọ́sítì kristi láti tún falẹ̀ ya fún iṣẹ́ àmì àti ìyanu lórúkọ jésù kristi nínú pàdé àdúrà tamátàsé ní gbogbo tuesday ní csc fifty center number six ogoluwa estate bus stop zone one alágbọn area kúmọ̀pàyí road olodo ìbàdàn aago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá àti ní gbogbo wednesday ní csc fifty center gbági akínbádé junction jẹ́ kí ọlọ́kadà ṣáájú rẹ dé csc fifty center lẹ́gbẹ̀ẹ́ b and d renters aago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá bákan náà lẹ́yìn àdúrà aago méjìlá ni àyè ó tó wà fún fúnmugbeni láti rí bàbá pásítọ̀ dr stephen o ajayi fún ìgbanímọ̀ràn àti àdúrà kìlógun tó dé bá tó ń sunkún lé lórí gbé wá pàdé jésù oníṣẹ́ ìyanu nínú iṣẹ́ ìránṣẹ́ tá a fi ran ikọ̀ ọlọ́run pásítọ̀ dr eso ajayi ó sì lẹ́rìí titun lórúkọ jésù hello hello zero zero three four seven zero nine two eight two atamátàsí prayer every tuesday at cac victory center number six ogoluwa estate bus stop zone one alagbon area kumapayi road olodo ibadan and every wednesday at victory center gbagi akingbade junction beside bnd renters ibadan is going to be powerful Be Allá vale, allá vale. ó ti bẹ̀rẹ̀ hmm. ní rẹpẹtẹ ó ti bẹ̀rẹ̀ ní rabaji gan ó ti bẹ̀rẹ̀ ní serere wẹ̀rẹ̀rẹ̀ nbola àbá ti mú yín ó bí i ṣe pé ká lọ sí ojú ìwé kẹta punch hmm. níbi tí Pentecostal Fellowship of Nigeria PFN ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi nígun ti ẹ̀yà ìjọ ìgbàlódé tí wọ́n ti ń sọ sétí ìjọba àpapọ̀ pé owó orí epo subsidy eléyìí tí ìjọba ń gbèrò àti yọ yìí bí wọ́n bá yọ baba ńlá ìyọkúyọ ni wọ́n yọ o PFN ní ìṣẹ́ ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ ìgbésẹ̀ àti wá yọ sọ́bsidì owó eré epo bẹntiró yìí ìṣẹ́ báṣẹ́ ńlẹ̀ òun náà nìṣẹ̀lẹ̀ ó padà di o ààrẹ fún PFN lórílẹ̀ Nàìjíríà Bishop Wálé Òkè àwọn ní ọ̀rọ̀ ìjọba àpapọ̀ Nàìjíríà pé bí wọ́n bá ń rò ó kí wọ́n pa èrò ohun tìṣẹ́gbẹ́ kan o bẹ́ẹ̀ nìkan bá sì ń dá wọn mọ̀ràn ìmọ̀ràn kàgbà ní kí wọ́n rí sí o kí wọ́n mọ́ gbàmọ̀ràn ká o bàbá wálé òkè ló pe ìpè yìí láòkò eléyìí tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú ìbàdàn olú ìpínlẹ̀ ọ̀yọ́ lánàá ọjọ́ sẹ́yìdè bàbá ni àwọn ti ń gbọ́ hùrùhùrù àwọn sì ti ń gbọ́ fìrìnfìrìn pé ìjọba ti ṣe tán láti ṣí sọ́bsidì kúò lówó orí epo ìyẹn owó orí eléyìí tíjọba ń san lórí epo fọ́mọ nàìjíríà kọ̀ọ̀kan tẹ́lẹ̀ bàbá wálé òkè ní kí wọ́n tiẹ̀ tó sọ̀rọ̀ yíyọ subsidy ṣé ìjọba ò jáde kí wọ́n rí bílù ṣe kan gógó tí gbogbo nǹkan wá wọ́n bí ìgbà tá a lè rà mọ́ tó sì á di pé àwọn nǹkan tó wọ́n lọ́wọ́n lọ́wọ́n yìí ó ti mú káyé òwúlẹ̀ tí ẹ̀ mọ́ nira fọ́mọ nàìjíríà tẹ́lẹ̀ bẹ́ẹ̀pọ̀ ó bá tún wá di tí wọ́n yọ orí ẹ̀ pọ̀ ọ́ tún ti lu pè àgbà òjè òjíṣẹ́ ọlọ́run yìí lọ́sọ̀ọ́ nílànà sàn láàrin o ó ní ẹ bọ́ sínú ọjà gbogbo ntẹ́nu oúnjẹ tá à ń rà àti gbogbo àwọn ohun èlò agbẹ́mìíró eléyìí tí ọmọ nàìjíríà fi ń ṣèṣẹ̀mí ó ní ọ̀sẹ̀ kàn mọ́ báyìí ní ìsìn lọ́jà tí ohun gbogbo tó ti wá polúkúrú musu ó ní eléyìí là ń sọ lọ́wọ́ ọ̀wọ́n lọ́wọ́ nǹkan láti à ń gbọ́ yíyọ owó orí epo ìyìn subsidy ó wá ké sí àwọn aláṣẹ lábẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí Muhammadu Buhari wípé ọ̀rọ̀ tí ó ń jà rìnrìn lọ́wọ́lọ́wọ́ yìí bó bá èdè tó dòun èèmọ̀ ni o fún orílẹ̀-èdè nàìjíríà ààwẹ̀ ti bá ààwẹ̀ ńlẹ̀ òun náà lọ̀rọ̀ yìí ó ní nínú ọkàn ìjọba ṣe ìjọba gan rò pé irúfẹ́ àsìkò tá a wà yìí ló yẹ kírú ìgbésẹ̀ bẹ́ẹ̀ kó di gbígbé ni bàbá ní láfikún ẹ wo àwọn àgbẹ̀ tí ń bẹ lóko àti máa dáko kéré oko wọ̀lú gan ti dìnira fún ọ̀pọ̀ wọn ó ní gbogbo ohun tó jẹ́ èròjà àtòhun èlò tí wọ́n fi ń dáko láti fi bọ́ọ̀lù náà ló ti di mọ́kànmọ́ ọrọ̀ ajé eléyìí tá a sì ń báyìí lọ́wọ́ yìí náà ó ti dọ̀rùn mọ́ọ̀rù Babawale Òkè ààrẹ PFN ní Nàìjíríà ní ẹ pa gbogbo eléyìí pọ̀ máwọn ìnira àti ìlálàṣẹ míì tó ń mú kára ọmọ kan Nàìjíríà àtọmọ Nàìjíríà bẹ́ẹ̀ bá tún á mú yíyọ sọ́bsidì mọ́ ọlọ́run kọ́mọ̀ jẹ́ kí ọ̀rọ̀ padà backfire ọ̀rọ̀ yẹn pọ̀ gan-an nínú ìwé ìròyìn yìí wọ́n sá kọ́ lọ rẹpẹtẹ bẹ́ẹ̀ àmọ́ gbà ó jẹ́ pé a ṣẹ̀ṣẹ̀ sẹ́yìn lọ́wọ́ ni hmm. mo fi ní ẹjẹ́ ìṣẹ́nu ṣàìsí síbi náà ẹ̀yin ni kẹ́ ẹ lọ tààrà ojú ìwé kẹta ìwé ìròyìn punch tó jáde fún tòní lábẹ́ àkòrí àwọn ọmọ nàìjíríà ó tún fi fojú winá ìkorò àti ìlálàsé bẹ́ẹ̀ bá yọ sọ́bsidì o àjọ pfn ló sọ bẹ́ẹ̀ kínkín ọláyìn gbàgede ojú ewé kẹfà ìwé ìròyìn ti Daily Sun àkórí ìròyìn náà tó ń tẹ̀síwájú ń bẹ̀ lónìí márùn oògùn ẹrù sà ìjọba àpapọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti yọ sọ́bsidì ìnira tẹ́ ẹ fẹ́ gbélé àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ kò yẹ wọn o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé ọ̀rọ̀ yìí pé iye tá à ń ra epo báyìí jálá kan ó jẹ́ náírà márùnléní ọgọ́jọ one hundred and sixty five naira ó ní tí ẹ bá sì ti yọ ó ń lọ sí òjìlélọ́ọ̀ọ́dúnrún owó náírà three hundred and forty naira níjàlá kan wọ́n ní ẹgbẹ̀rún márùn márùn tẹ́ ẹ fẹ́ máa san fún àwọn tó jẹ́ ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ti ń lọ bíi mílíọ̀nù ogójì bá a bá ṣí iye owó ẹ̀ ó ń lọ bíi tírílíọ̀nù méjì owó náírà tírílíọ̀nù méjì owó náírà gẹ́gẹ́ bí owó tá a máa fún àwọn tíṣẹ̀ ń ṣẹ́ tá a bá sì ṣí iye owó tá à ń san gẹ́gẹ́ bí owó ìrànwọ́ orí epo ìyún ò wọ tírílíọ̀nù méjì owó náírà kí ni àbálọbábọ̀ yìí pé owó ọ̀wọ́n sọ̀ká ẹ̀ kalẹ̀ sí ọ̀dọ̀ àwọn tá a fi owó ránṣẹ́ sí wọ́n ní yóò sàn kárò lẹ́ẹ̀mejì irú owó òrànwó orí epo yìí èé ṣe tá àkókò wá kóró owó yìí ká lọ́ọ́ fi ṣe àtúnṣe lórí àwọn ibùdó òfọpọ́nrún wa léè tó ti bàjẹ́ kábà lè padà sípò wa débi pé à ń kó epo lọ fọ̀ níbì kan ìyẹn ò ní lè wáyé mọ́ a máa wọ epo wa a máa fọ nǹkan wa fúnra wa a sì máa tà á ní ètò bá pé wa tí ó sì rọ̀ wá lọ́rùn tí ò ní jẹ́ ìnira mọ́ fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ètò ọrọ̀ ajé wa náà yóò lè gbéra sọ ju tàtẹ̀yìnwá lọ ẹni tí í ṣe ààrẹ ìjọ PFN nìkan kọ́ ló sọ̀rọ̀ o Bishop Ọ̀nùọ̀hà òun náà sọ̀rọ̀ òórò ìròyìn títí tí ó ta mílẹ̀ wọn ní ẹ̀ẹ́kejì bí rẹ̀ ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó ti mẹ́hẹ kọjá àyè àwọn tó súnmọ́ ààrẹ kí wọ́n ya tètè gba ààrẹ nímọ̀ràn yìí pé ká máa tẹ̀ síwájú ni ó ní lóòótọ́ o àwọn ò fẹ́ kí orílẹ̀-èdè wa Nàìjíríà di pẹ́sípẹ́yọ pé à ń yalọ yalọ yalọ ẹni tí í ṣe bíṣọ̀bù ọ̀hún bíṣọ̀bù Sunday Onua ó ní orílẹ̀-èdè wa Nàìjíríà ìṣọ̀kan náà ló yẹ kó wà láàrin wa àmọ́ bí ìṣọ̀kan bá ṣe wá wà láàrin wa káwa náà wá rí dájú ṣáká yìí pé a bẹ̀rẹ̀ sí í máa fa iṣẹ́ àwọn nǹkan tó lè ṣokùnfà báwọn èèyàn ṣe máa dábàá àti ya lọ ẹni tó wá jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ọ̀rọ̀ ètò ìròyìn ọba àwọn tẹnu wọn sì tọrọ láwùjọ náà ni wọ́n jọ ń fa fìràkù lójú ewé kejì rẹ̀ ìwé ìròyìn Nigerian Tribune ni wọ́n ní alukoro fún ààrẹ Muhammadu Buhari Garba Shehu àti ẹni tó ti fi ìgbà kan àná nídáyé jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ sí ààrẹ àná lórílẹ̀‐èdè yìí Goodluck Jonathan amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Reno Omokri tí ẹ̀ làbúkú ti jọ páàkì sáàrin wọn ẹni ó ń gbẹnusọ fún Goodluck Jonathan nígbà ó wà láyé àpèrè àtẹni tó ń gbẹnusọ fún Muhammadu Buhari lórí àpèrè báyìí àwọn méjèèjì ọ̀rọ̀ burúkú tí wọ́n sọ síra wọn nígboro ayé lára rẹ̀ rèé léè tó ṣe é mẹ́nuba wọ́n ní ń ni Shehu Garba ń lòun bọ́ sí gbangba wálé à ló ń lọ sọ nínú ìwé ìròyìn yìí pé báyìí kàṣá báyìí ka òde o ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ipa ribiribi tó ti kó lábala ọ̀rọ̀ àìlétò ààbò tó gúnmọ́ láti lè mú kí ètò ààbò ẹsẹ̀ ilẹ̀ yìí kó rẹ́sẹ̀ méjèèjì wálẹ̀ pínpínpín wọ́n ní ah irọ́ pọ̀ wọ́n Garba Shehu kò tiẹ̀ wo ti àtúbọ̀tán pé gbogbo àwọn nǹkan tó ń sọ lásìkò tá a wà yìí bí àlọ́ bá lọ àbọ̀ padà wàá fàbọ̀ wọn ni kó sì má gbàgbé wípé tó bá gbé iléeṣẹ́ ìròyìn ní mugun pẹ̀lú agbára yìí pé àwa la wà nípò kó rántí pé àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí ètò ààbò wọn tó mẹ́hẹ àwọn ò ní gbàgbé o ó tó bá jẹ́ pé ó dá Garba Shehu lójú tó tó àdá ó kó padà sí ìlú abínibí rẹ̀ níbi wọ́n ti bí kó padà lọ sílé o tó bá wá dé ilé kó wá lọ́dún lépẹ̀ òun o Garba Shehu o tí ṣe alukoro fún ààrẹ Muhammadu Buhari o ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà muhammadu buhari ó ti patú ribiribi ibi tí muhammadu buhari patú ribiribi dé òun rèé o ó ní kó lọ sí bámá kó lọ sọrú ẹ̀ ó ní tó bá lọ ṣe òpin ọ̀sẹ̀ kan ní bámá yí pé èmi garba shehu mo dé mo ní kí wá sọ ní pé ètò ààbò ní orílẹ̀-èdè wa nàìjíríà ó ti jingiri lábẹ́ ètò ìṣàkóso ààrẹ muhammadu buhari tó sì lè ṣe òpin ọ̀sẹ̀ kan bẹ́ẹ̀ tó bá padà dé àárín ìgboro òun ṣetán àti fún ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta owó dọ́là fifty thousand dollars ń lòun ṣetán àti fún wípé ó tó gbangba sùn lọ́yẹ́ lóòótọ́ ibẹ̀ ni ó ti wá mọ̀ ó ní tó bá lọ re àwọn aráàlú bá máa ò ní í jó padà bọ́ re nítorí pé ọ̀rọ̀ kọ́rọ̀ ni Garba Shehu sọ wọ́n ní Garba Shehu náà òun náà sọ tiẹ̀ yìí pé ebi gbogbo sábùkù tẹ̀ dálẹ̀ iná rèé wọ́n ní àwọn méjèèjì òkò ọ̀rọ̀ tí wọ́n ń sọ síra wọn gbàgbós ó pọ̀pọ̀pọ̀ ó ṣàn bẹ́ẹ̀ dojú ewé kejì ìwé ìròyìn Nigerian Tribune ẹ̀ bá ó wá ṣàn wo ojú ewé kẹrin rẹ̀ ẹ lọ kà á fún ẹ̀kúnrẹ́rẹ́ àbọ̀rẹ́ o. lẹ́yìn oṣù méjì eléyìí tí ààrẹ Buhari ti taari àbá kan sọ́dọ̀ àwọn aṣòfin fún ìbuwọ́lù àbá tó ní í ṣe pẹ̀lú ẹ̀ka epo nílẹ̀ yìí wọ́n ní àwọn aṣòfin ò tí ì buwọ́ o wọ́n ń wò níran ni o ilé ìgbìmọ̀ ìjọba àpapọ̀ kejì House of Representatives ni wọn ò tí ì buwọ́ àbá tí ààrẹ Muhammadu Buhari ti buwọ́ lu tí wọ́n sì taari ẹ̀ sí wọn àbá ọ̀hún tí ó ní í ṣe pẹ̀lú kò kárí ẹ̀ka epo nílẹ̀ yìí òun náà ni ó sì ń wò sùn ní orí tábìlì àwọn aṣòfin ẹni tí í ṣe ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí senate president Ahmad Lawan àti ẹni tí í ṣe aṣojú tí í ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin Fẹ́mi Gbàjàbíàmílà àwọn ni wọ́n ka lẹ́tà kan tó wá látọ̀dọ̀ ààrẹ lọ́jọ́ kọkànléní ogún oṣù kẹsànán September twenty first tí wọ́n kà á sí ilé létí. Si láti pé kí wọ́n fi buwọ́ lu àbá tó ní ṣe pẹ̀lú ẹ̀ka epo lára tí wọ́n kọ sínú àbá òun ni pé káwọn aṣòfin ọ̀dà kan bójú wo bá ṣe yọ iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí epo bẹntiró àtàwọn àlùmọ́ọ́nì ibẹ̀ Ministry of Petroleum Resources àti iléeṣẹ́ tó ń rí sí ètò ẹ̀náwó àti ààtò gbogbo tó ń tètò ṣúná finance budget and national planning kí wọ́n yọ ọwọ́ kúrò láàrin ìgbìmọ̀ àwòrò ṣàṣà kan tí wọ́n mójútó pípọn rírọ epo àti títà rẹ̀ lórílẹ̀‐èdè yìí àmọ́dìsẹ̀ yìí a ò tí ì gbọ́ nǹkan kan a lọ àbá tó lọ sọ́dọ̀ àwọn aṣòfin nígun méjèèjì la gbọ́ àbọ̀ rẹ̀ a ò tí ì gbọ́ nǹkan kan o. yes lójú ìwé kẹsàn-án punch tí mo sì ń kà ibà kan náà ààrẹ Buhari ti sọ fún ilé ẹ̀kọ́ gíga tó ń rí fásitì tó ń rí sí ìmọ̀ ìjìnlẹ̀ ẹ̀rọ ìgbàlódé e wípé kí wọ́n wá bá ṣe yanjú làásìgbò àárín àwọn àgbẹ̀ àtàwọn darandaran káwọn náà mọ má bà wá lọ́lọ́kan ọjọ́ kan ààrẹ muhammadu buhari ọ̀gágun tó ti jagun gbébọn tì ní àti sọ fáwọn fásitì tá a ti ń kọ́ nípa ìmọ̀ ìjìnlẹ̀ ẹ̀rọ ọ̀gbàlódé àwọn universities of technology nínú ètò àtìrí fúta èyàn e federal university of technology àkúrẹ́ pé káwọn náà ò tiẹ̀ yá bátà àbá bí a ṣe jẹ̀rí ìṣòro tí ó ń ṣúyọ láàrin àwọn àgbẹ̀ àtàwọn darandaran lórílẹ̀‐èdè yìí níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde ológójì irú ẹ̀ eléyìí tí ó wáyé ní fúta ni ààrẹ ti sọ̀rọ̀ yìí ààrẹ gangan kọ́ ló yọjú síbẹ̀ ó rán ẹni tí í ṣe alága àjọ tó ń ṣe kò kárí ọ̀rọ̀ àwọn fásitì nílẹ̀ yìí National Universities Commission Joseph Ahaneko òun lọ́rán lọ́bẹ̀ láti lọ́ọ́ gbẹnu ààrẹ sọ ńgbọ́ ó sì débẹ̀ gbogbo ń tọ́ sọ náà láti kà níròyìn yìí wẹ́rẹ́wẹ́rẹ́ à ń ka àjà àbálẹ̀ sí etí gbọ̀nyìn ìkànnì fresh one oh five point nine lẹ́mọ̀ tí ń gbọ́ wá yìí ẹ dákun ẹ ta kọ́sọ́ bọ́ sí ojú òpó ẹ̀rọ ayára bí àṣà ayélujára wa ìkànnì fresh eléyìí tí ó jẹ́ ti abánidọ́rẹ̀ẹ́ facebook bẹ́ẹ̀ bá ti follow wa ẹ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti láìkí wa ẹ láìkí wa ọlọ́run ó láìkí ẹ̀yin náà. ẹ bá mi ńlá. bá a ṣe wá ń ka àjẹ́ àbálẹ̀ ẹ lọ yìí hmm. ẹ bẹ̀rẹ̀ sí ni máa ṣí ààrẹ kọ́kálé ká kojú báyìí lọ torí yín ni o. Hmm. lágbo òṣèlú ẹni tí ṣe ààrẹ àná nílẹ̀ yìí Goodluck Jonathan ló ti ṣàpèjúwe títẹsẹ̀ bọ ẹsẹ̀ títẹsẹ̀ bọ agbo òṣèlú tiẹ̀ bí ń tọ́ ya òun gan aláàlẹ́nu Goodluck Jonathan ààrẹ àná nílẹ̀ yìí ní jẹ́jẹ́ ah, báwọn èèyàn ṣe mọ̀ òun eégún ṣẹ̀dùn jẹ́jẹ́ mu tí lòun Mr jẹ́jẹ́ tí ò lè dọ́rọ̀ nú ẹ̀ sọ́tán lòun ah, bóun ṣe á bára wọn ní inú agbo òṣèlú gan dòní ó sì ń jẹ́ ìjọjú àti ìyàlẹ́nu gbáà fún òun Jonathan ló sọ̀rọ̀ yìí níbi àpèjẹ pàtàkì alẹ́ kan tí wọ́n fi parí ayẹyẹ ọlọ́jọ́ mẹ́ta eléyìí ti Unique University ti ìlú Port tí wọ́n ṣe láti tún fi kí àwọn ará àgbàni tí wọ́n ti jáde kúrò ní ilé ẹ̀kọ́ gíga ọ̀hún ìlú yenegoa ìpínlẹ̀ bayelsa òun náà ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún òun náà ní ayẹyẹ tá à ń sọ ètò ìwáyé ààrẹ àná òun náà jẹ́ kan nú àwọn ẹ̀kọ́ àti tí wọ́n wá padà pàdé ara wọn nírú union tó wáyé ńbẹ̀ tí wọ́n sì ní káwọn pàpè jẹ dọ́wẹ́kẹ̀ẹ́ ńgbà ọ̀rọ̀ kan ààrẹ àná láti sọ̀rọ̀ ó ní àbẹ́ẹ̀rí àwọn èèyàn mi àtijọ́ rè é o àdúpẹ́ ojú tó tuntun ra rí o ààrẹ àná ní àbẹ́ẹ̀rí èmi nù yín náà ni mo padà di ààrẹ orílẹ̀ tí wọ́n ń pè ní Nàìjíríà yìí bá a sì ṣe ṣe tọ́lọ̀ fún wa ṣe tá a sì tún kó ńbẹ̀ láyọ̀ yìí èmi gan ti parí e, sáà mi kí n tó wá tún mọ̀ rò ó pé ẹ̀dùn náà èmi bàbá jẹ́jẹ́ tí gbogbo tó bá ti lè jọ gẹ̀dẹ̀ lọ èmi èé jẹ́ kí n mọ̀ wá wádé inú òṣèlú gan tí mo tún á fi dààrẹ. Ah, àwọn èèyàn kan ní à ń pè mí ní eh, ààrẹ sábàbí àwọn kan ní accidental politician ni mí ẹ̀yin lẹ mọ̀ bóyá mi náà ó sì tiẹ̀ mọ fojú bẹ́ẹ̀ wúra mi ọyọ lọ́hùn táńtọ́ lọ́hùn níròyìn yẹn ń wí ojú ìwé kẹjọ punch tó jáde fún tòní. tọ́ ẹja tún tẹ̀ sọ́wọ́ wájú ọ̀rọ̀ tí agbo ètò òṣèlú ètò òdìbò tún lélẹ́yìí o ọdún 2023 wọ́n ní ìfòyà ń bẹ lágbolé àjọ elétò òdìbò orílẹ̀-èdè wa nàìjíríà látàrí bí àwọn alábòójútó iléeṣẹ́ ọba kan tó wà fún àká ti ètò òdìbò ti ń lọ bíi márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ bí wọ́n ṣe ń lọ lọ́sẹ̀ tá a wà yìí kúrò lórí ipò wọn. ọjọ́ karùn-ún oṣù kejìlá ọdún 2016 ni wọ́n tọ́ka wípé wọ́n yan àwọn alábòjútó alábòjútó fún àjọ elétò òdìbò kan lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n sì ti ń bá ètò ìṣàkóso wọn bọ̀ látìgbà náà àmọ́ ohun táwa ń gbọ́ hunuhunuhunu ni pé sáà àwọn kan ó ti tán lóòótọ́ wọ́n ní ẹnìkan gbà kan òun kọ̀wé ó lóun fipò rẹ̀ sílẹ̀ torí ètò ìlera rẹ̀ èyí tí ò mú yányán tó àmọ́ wọ́n ní inú fu ẹ̀dọ̀ fu làwọn tó wà nílé iṣẹ́ àjọ elétò òdìbò ṣì wáyé pé hey ṣé kìí ṣe pé ọdún 2023 ẹ ti fẹ́ bẹ̀rẹ̀ sí máa to idán rẹ̀ láti àsìkò yìí bí àwọn alábòójútó iléeṣẹ́ àjọ elétò ìdìbò márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ bí wọ́n ṣe ń lọ ìwádìí tí ó tẹ̀síwájú láti ọwọ́ iléeṣẹ́ ìròyìn ti Nigerian Tribune lójú ó di mímọ̀ yìí pé àwọn tó ń lọ gẹ́gẹ́ bí alábòójútó àjọ elétò ìdìbò fásikò yìí lára wọn láti rí ọ̀jọ̀gbọ́n Okechukwu Bianu Air Vice Marshal Ahmed Mohasu retired arábìnrin May Agbamoche Mbu ọ̀mọ̀wé adékúnlé ògúnmọ́lá àti ọmọ ẹ̀rọ abubakar nanoche wọ́n ní àwọn wọ̀nyí ni wọ́n ń lọ lọ́sẹ̀ yìí bí wọ́n ṣe wá ṣe àlàyé síwájú sí wọ́n ní ọmọ ẹ̀rọ nawuche yìí wọ́n ló ti kọ ìwé fipò rẹ̀ sílẹ̀ gan ní oṣù kọkànlá ọdún tó lọ ipe ètò ìlera òun kò mọ yanyan tó ń gbà náà bẹ́ẹ̀ wẹ̀ ni wọ́n tẹ̀síwájú lórí àlàyé pé iléeṣẹ́ àjọ elétò òdìbò orílẹ̀-èdè wa nàìjíríà pẹ̀lú bí àwọn èèyàn wọ̀nyí ṣe ń lọ àwọn èèyàn ò tí ì máa gbọ́ ìròyìn pé bóyá wọ́n fẹ́ pe àwọn èèyàn náà padà yìí pé gẹ́gẹ́ bí ìrírí tó ṣàgbọ́dù nífẹ̀ẹ́ kí wọ́n tẹ̀ wájú ṣùgbọ́n àwọn kan ń gbé hunuhunuhunu yìí pé báwọn èèyàn wọ̀nyí ṣe ń lọ ṣé àwọn kan ò ní fẹ́ tọwọ́ bọnú bí iléeṣẹ́ àjọ náà yóò ṣe ṣe ètò ìdìbò míì lọ́dún 2023 lọ́jọ́ ẹtì Friday ọ̀sẹ̀ tó lọ iná ni wọ́n ní ẹni tí í ṣe alága tó wà fún àkàtà ti ètò ìròyìn ìlanilọ́yẹ̀ fún àjọ elétò ìdìbò ọ̀gbẹ́ni Festus Okoye ló sọ ọdún mọ́ pé àwọn gbé àpérò kan kalẹ̀ pẹ̀lú àwọn oníròyìn léè tó wáyé ní ìpínlẹ̀ Èkó níbẹ̀ gan sì ni àwọn àyípadà rere yóò gbé wọnú iléeṣẹ́ àjọ elétò òdìbò débi pé eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ káwọn èèyàn sì máa fòyà ṣùgbọ́n ọdún 2023 ọ̀hún gbogbo ìgbésẹ̀ tó bá tó àti èyí tó yẹ ń làwọn ó sà láti lè mú kí nǹkan kó sanmọ́nà àmọ́ lọ́wọ́ tá a wà yìí o ọkàn àwọn èèyàn tí ì balẹ̀ lórí bí àwọn alábòójútó àjọ elétò òdìbò márùn ọ̀tọ̀ọ̀tọ̀ bí wọ́n ṣe ń lọ lọ́sẹ̀ yìí lẹ́bàá rẹ̀ ni wọ́n ní ẹ fura o ìfura lóògùn àgbà pánsá ò sì fura ó jáná àjà ò fura àjájì onílé tí ò bá sì fura olè ó kò ẹni tí í ṣe òjíṣẹ́ ọlọ́run àgbà ti ìjọ àgùdà kan ìyún ní olúluwa ìlú àbújá john cardinal ọ̀nàyẹ́kan bàbá ni ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà gba ìfura bí àìlétò ààbò tó gún mọ́ bó ṣe ń gbẹ̀rẹ̀gẹ̀jìgẹ̀ sí gbogbo ìgbà àwa la fura o ọwọ́ wa la sì fi ń fà á ibi a sì gbé ń fà á òun náà ni pé àwọn ọmọ tó ń kú òní sùkúù tá a mójútó lásìkò tá a wà yìí àwọn ni wọ́n padà wàá di ẹrù bàbá ọ̀jẹ̀jẹ̀ sí ọ̀run ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà àwọn agbésùmọ̀mí ńṣe ni wọ́n lọ gán àwọn ọmọ náà lápá tí wọ́n sì ń lọ kọ́ wọn ní iṣẹ́ bú ìgbó sì jẹ́ pé àwọn ọmọ náà ti ríra wọn gẹ́gẹ́ bí ẹni tí ò ní ọjọ́ ọ̀la rere kan mọ́ ńgbà wọn ò sí sùkúù ibi tí àléébù tòun ti wàhálà tó ti ń débọ̀ orílẹ̀-èdè nàìjíríà rèé ó tọ́ka pé bẹ́ẹ̀ bá lọ sí àwọn ọgbà ẹ̀wọ̀n káàkiri ti kùjé ni ẹ rí wọn tí wọ́n kún bẹ́ẹ̀ fọ́fọ́fọ́ bí ìgbà tó jẹ́ pé wọn ò níran kẹ́ẹ̀tún wá wo àwọn ọmọ míì tó jẹ́ pé wọ́n ń lọ bíi ọdún mẹ́wàá sí ogún ọdún ńgbà tí ò sẹ́nikẹ́ni tí wọ́n wà lábẹ́ àkàtà rẹ̀ mọ́ àwọn agbésùmọ̀mí ń gan wọn lápá wọ́n lọ kọ́ wọn níṣẹ́kíṣẹ́ wọ́n sì rán wọn níṣẹ́ tí wọn ò mọ̀ táwọn náà sì ń lọ jẹ́ tó sì jẹ́ pé iṣẹ́ dé tòrútòrú iṣẹ́ gbẹ̀mígbẹ̀mí ó ní bẹ́ẹ̀ gangan gan ààbò tó gún mọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí ọfà ti ń bá wa bọ̀ ó ní ògbógbòdùwọ̀n ẹ bọ̀rọ̀ òwú olóyè olúṣẹ́gun ọbásanjọ́ ààrẹ tẹ́lẹ̀ rí òun náà sọ ọ̀rọ̀ yìí lọ́sẹ̀ tó kọjá lọ ọ̀rọ̀ eléyìí náà tún jáde láti ọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run àgbà kan ẹlòmíín náà ti tún sọ̀rọ̀ ẹni tí ṣe Reverend Fara Cyril Odia òun náà ṣe àlàyé ọ̀rọ̀ yìí pé gbogbo àwọn ọmọ tí wọ́n ń sọ di àkọ̀tì lásìkò tá a wà yìí wà lójú pópó lé wọn kó lé ẹ̀kọ́ nítorí pé kò sówó tí wọn ò ní àǹfààní sí ètò ẹ̀kọ́ tó yè kooro àwọn ni wọ́n padà kó bá ètò ààbò orílẹ̀ wa Nàìjíríà lẹ́yìn wọ́ọ̀la bá a bá sun àsùnpìyè ẹ lọ́ tààràtà ojú ewé kẹfà ìwé ìròyìn ti Daily Sun tó jáde. tọ́ ajá balẹ̀ sì ń tẹ̀ síwájú o lágbára lọ́wọ́ elédùà bẹ́ẹ̀ bá wo aago yín aago mẹ́sàn-án ti kọjá ìṣẹ́jú méjìléní ogún báago tí yín ò bá ti wí nítago ti wá wí. ọjà lè kaná. Ah, ẹ wá nǹkan ṣe sí i. tàbí kó jẹ́ pé bátìrì rẹ̀. bó bá wa jẹ́ bátìrì rẹ̀ tí òṣìṣẹ́ mọ́ ẹ máa fi dẹkọ bẹ́ẹ̀ o ẹ máa fi sakọ o. dẹ mọ wa. aago tó ti takú àmọ́ tó sì ń ná yinrin yinrin lọ́wọ́ ọ̀dà gbáà ju àǹkọ̀ọ̀fù tuntun lọ o hmm. ọlọ́run má jẹ́ kí a rí àkóbá kí a má sì kóbá wa ká má kóbá yàn. àmín. ẹ já lọ sí ojú ọjà bá a bá padà dé ẹ máa múra sílẹ̀ ìròyìn tẹ́ gbọ́ òun náà ni èyí tí àwọn àgbààgbà inú ẹgbẹ́ òṣèlú alábùradà tí wọ́n ti ń sọ̀rọ̀ pé ààrẹ Buhari tó ń tìjọba ti ń ṣe é lọ yìí wọ́n ti rán Nàìjíríà rí oko gbèsè bẹ́ẹ̀ ni Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ti fẹ́ di bambíàlà oníbàárà láàrin àwọn orílẹ̀-èdè yòókù chai chai níròyìn yẹn ń sọ o ẹ̀sà mi ti bọ̀ra bí aṣọ à ń padà bọ̀. ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. akọ onírìyìn tó bẹ́ẹ̀. onírìyìn tó bẹ́ẹ̀. àṣàlẹ̀ ọjọ́ kẹlẹ́ ní gbọ́dọ̀ miss nínú Ìbàdàn. Praise banquet pẹ̀lú Bùkọ́lá Jáde Ṣẹ́wọ́lẹ́ Jésù. Àtọ̀pọ̀ ìràwọ̀ olórin ẹ̀mí gospel. Shabak náà. Létí twenty twenty one yìí lọ́jọ́ Sunday tó ń bọ̀. Fifth December. Àwọn olórin ẹ̀mí ti gbáradì. Eagles Zay Wisdom. Prophetess Wisdom Aláwìyá Àlùkò. Adégbòdù Tuwi. Sọládé Adélèké. Ṣètò Akéwàndé. Yẹ́mi Sígbàjọba. Dídèmí Ọlọ́ba. Bọ́ìsì Ọlọ́run wòlíì àgbà. Pepper boys. Asaf Choir. Pẹ̀lú Eaglet Stepper ajá sunday tó ń bọ̀ yìí fifth december ìyìn tó láwùdà ní press banquet tọdún yìí o. pásítọ̀ joseph akíákíá délé olùgbàlejò bukola akíádé sẹ́wọ́lẹ́jẹ́ láfihàn press banquet yàn open fee tó wà lọ posted leland company yánni church ìbàdàn láti máa pàdé ní ìyìn oníwákàtí méje látàgọ́ mẹ́sàn-án alẹ́ sà. pásítọ̀ joseph akíákíá dé bàbá eagles yóò sọ pé kí gbogbo wa kóra jọ pọ̀ kájọ yìn ọlọ́run ṣòwò ti gbọ́ nípa black friday tó ń lọ lọ́wọ́ nílé iṣẹ́ top sources. ó yàgbà kóòdì rẹ̀ ọjọ́ kọkànlá oṣù kọkànlá aṣọ́jọ́ kejìlá oṣù kejìlá ló fi mọ ojúlówó ọjà lẹ́dínwó tó lè rí nídìí kankan. pàápàá jùlọ láwọn àṣàyàn ọjọ́ ẹtì friday bẹ́ẹ̀ làwọn àṣàyàn ọjà tó wà tó mara pẹ̀lú ìdá àdọ́ta fifty percent tí n tó rò ó sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ láì lásàkún owó mọ́. gbogbo àǹfààní yìí wà yípo ọgbẹ́jọ́ tí black friday ó fi wáyé nílé iṣẹ́ top sources. sọfẹ́ra fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ojúlówó lẹ́dínwó jùlọ lóríṣiríṣi níbọ̀ púpọ̀ bá ṣe ń fẹ́. àtàwọn èlò ilé tí ń lona lọ́lọ́kun ọ̀jọ̀ kan tó fi mọ́ laptop àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù. ọgbà tó bá sì sí ìrajà lọ́tùmọ̀ tẹ́ ó gbà wọ́n ẹ̀bùn kàbìtì kàbìtì. ó yá ní iléeṣẹ́ top sources tá a ṣe sí sí car building asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn olú iléeṣẹ́ wọn ló wà ní woro roundabout ìbàdàn wọ́n tún wà lẹ́gbẹ̀ẹ́ challenge ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ first bank adjacent cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́nú total grace lábẹ́ bíríìjì makola ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight. ọlọ́run ìpè àwọn wòlíì tó pe michael òjò lọ́wẹ̀rẹ́ tó fẹ́ dábìrà bí ìṣe rẹ̀ níbi àjọ̀dún ìdásílẹ̀ ìjọ cac òkè agbára ṣáṣá office bus stop ọjọ́ maniya road ìbàdàn ẹlẹ́ẹ̀kejìdínlógún irú ẹ̀ eighteenth years church anniversary celebration lábẹ́ àkòrí tó gbòòrò the power of his sanctuary in time like this ìsọjí alágbára ọlọ́jọ́ mẹ́ta ni ó sì di àjọ̀dún bẹ̀rẹ̀ lọ́jọ́ wednesday ọjọ́ kìíní sọ́jọ́ friday ọjọ́ kẹta oṣù kejìlá ọdún yìí látàgógó mẹ́rin rọ̀lẹ́ lábẹ́ ìdá ìdarí ẹ̀mí mímọ́ yóò àpọ̀kẹ́ yóò sì di aṣẹ́gun ọjọ́ sunday ọjọ́ karùn-ún oṣù kejìlá gan ni dúpẹ́ àjọ̀dún tí gbogbo wa ti ní àǹfààní yìí rẹpẹtẹ pẹ̀lú ire òpin ọdún bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ prophet ọ̀dẹ́wọlé ọ̀làṣílẹ̀ cac orí òkè kò yí ti ń bọ̀ pastor seyi ọ̀bágòlù pastor emmanuel onífádé lady evangelist esther popola olùgbàlejò ni pastor mt olùkúnlé zero eight zero five three five one three three zero zero jésù lolúwa ìmọ́tótó borí àrùn. ẹ̀yin èèyàn mi ní ìpínlẹ̀ ọ̀yọ́ ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ìmọ́tótó jẹ́ ọ̀kan pàtàkì nínú ọ̀pákùtẹ̀lẹ̀ tó lè mú ìlọsíwájú bá ìlú bẹ́ẹ̀ sì ni aṣíwájú nínú ohun gbogbo àmúyangàn ní ìpínlẹ̀ yìí jẹ́ àmọ́ ṣá o aṣíwájú tó máa ń tó ń ṣe kò ní lajú rẹ̀ sílẹ̀ kí náà rẹ̀ jájò rẹ̀yìn ẹ wá gbọ́ o ṣé wọ́n ní má foko mi jáàlà ọjọ́ kẹlà á kọ́ ọ láti àkókò yìí lọ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ yóò máa fi kélé òfin gbé gbogbo àwọn kọlọ̀rọ̀ sí ọ̀bùn asọnilẹ́nu tí fi ojoojúmọ́ òpópónà ojúṣàn àgbàrá àti gbogbo adágún odò àti èyí tó ń sàn. Hmm, wọ́n ní awífúnni kó tó dání àgbà àjàkadì ni àmọ́ ṣá o yínníyínní kẹ́ni ṣe mí. ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ tó ti ṣe tán láti máa ṣe sàdánkátà àwọn agbègbè tó bá mọ́ tóní jùlọ pẹ̀lú ẹ̀bùn tó jọjú nígbà tí wọ́n máa fi àbùkù kan àwọn agbègbè tó bá dọ̀tí jù lórí ẹ̀rọ móhùnmáwòrán. ìwọ náà kópa tirẹ̀ láti ran ìjọba gómìnà Ṣèyí Mákindé lọ́wọ́ láti dènà ẹ̀gbin ní ìpínlẹ̀ ọ̀yọ́ olùkéde Ministry of Environment and Natural Resources lábẹ́ àkóso ọ̀gá àwọn akólẹ̀ ọkùnrin jẹ́jẹ́ Abíọ́dún Òní. ọ̀nà ni ọ̀nà ni wọ. hallelujah sunday december five máa dùn yàtọ̀ nínú àjọ̀dún ìkórè thirty second harvest thanksgiving service ccc ọ̀nà pẹ́pẹ́ cathedral harvest of greatness kick off on monday twenty nine november twenty twenty one with symposium women council program bible quiz ìsọjí alágbára ní tuesday november thirty sí thursday december two laago márùn ìrọ̀lẹ́ lójoojúmọ́ àṣálẹ́ tuesday november thirty ni wòlíì night níbi tí prophet olùsọjí àsádéjì alága gbogbo wòlíì nípínlẹ̀ ọ̀yọ́ ti jẹ́ olùgbàlejò ó y yá o friday december three praise night and assorted láago mẹ́wàá ṣẹlẹ́dẹ̀ àfẹ̀mọ́júmọ́ pẹ̀lú csp mapoli choir tọ́pẹ́ wonder jùwọ́n adé david ayọ̀túndé àpáta ọlámáìtì ọjọ́ ológo sunday december five ní àṣẹ̀dúpẹ́ ìkórè tásìtajà ìkórè lábẹ́ àwọn àlejò pàtàkì ọjọ́ náà variables pre evangelist noah ikumeyilọ ccc oyo state evangelist assistant variables pre evangelist olùsọjí asadeji elikaba lólùgbàlejò nú àgbàlá ìjọ celestial church of christ ọ̀nà pẹ́pẹ́ cathedral akala new garage expressway ìbàdàn hallelujah zero zero three three seven four one eight five seven ìgbìmọ̀ ìkórè ló ń pè yín pé wá bá wa yayọ̀ divine greatness. ó ti gbára ọ̀tún ó tún ti fagbára kágbára yé yeah. Adam's Desire Adam's Desire yé yeah. amárale kókókó. Adams Desire ó tún dé kókókó bí ọ̀tá. Ìlọ́po ìlọ́po agbára lóògùn Adams Desire bá dé lọ́wọ́ yìí. Fún gbogbo ọkùnrin láti kójú òṣùwọ̀n. Hmm. Odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò ó. Kẹ́ lè ríṣẹ́ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n ṣá o. Ó ti lágbára ju ti tẹ́lẹ̀ lọ sà. Bó ti wá kún fún agbára. Bẹ́ẹ̀ náà ni ìrísí rẹ̀ ti yàtọ̀. Odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò ó. ti wà káàkiri ilé ìtajà oògùn òyìnbó. Jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Oògùn Adams Desire orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n ti pòó pọ̀ tí wọ́n gbé e jáde. Ilé-iṣẹ́ Silken Limited Nature's Field ló ń pin tó ń tà àjọ nafdac ti jàn lóhùn tẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹlẹ́gbẹ̀ sórí àwọn nọ́mbà yìí zero eight zero three five five nine four zero eight four tàbí zero eight zero seven five zero nine one zero two zero. òkìkí tún ti ń pọ̀ ìsọjí alágbára tó ń wáyé FC Bar Crusaders International alájẹ̀bàdàn lọ́dọọdún ó tún ti yà ó. ẹ̀ka FC Bar Crusaders International Ministry gbogbo ènìyàn yá ọlọ́run tún ti ṣetán láti jẹ́wọ́ agbára ẹ̀. nínú ìsọjí ọlọ́jọ́ mẹ́ta tá a pé àkórí ẹ̀ ní. a new song orin tuntun ìsẹ́mbà eight nine and ten ìsọjí alágbára ńlá yìí máa wáyé o. bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án lẹ́mọ́jú lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta. olùṣọ́ prọfẹ̀t dr bukuyi ọjọ́ jẹ́ bí olùgbàlejò àgbà ti máa ikọ̀ àti ìrújọ́ ọlọ́run mi. prophet john olúwàgbẹ̀mí. pastor eti williams. pastor israel ayọ̀dẹ́lẹ̀. subiri evangelist ọlátọ̀ sọ̀sọ̀fà. venerable subiri evangelist service kìkì. gbogbo wọn ló máa ṣiṣẹ́ wòlíì ní sọ́jà alágbára la yìí. pẹ̀lú àwọn olórin ẹ̀mí bíi ìlàjà akéto ní ọlọ́run sọ bẹ́ẹ̀. evangelist àpèké ọlọ́gbọ̀gbọ̀ falẹ̀ mi. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó máa wáyé ní fc bamiraku ground. tó wà lẹ́yìn ilé ọba àtàlà kẹ́ ìṣẹ́bọ̀ ìbàdàn. aṣálẹ̀ friday december seventeen ní praise night. ìkórèjọ fc bàdànjọ sunday december nineteen ọdún yìí ó máa lárinrin jù jájọ pàdé níbẹ̀ káìsàn má ṣe wa kó má ṣe yẹn fún wa wò àmẹ́dá ò lè wa láìláì ṣe déédéé kan lágọ̀ọ́ ara ìdí nìyí tí iléeṣẹ́ health consult global consult tó jalagbàtà fáwọn iléeṣẹ́ tó ń fèsò igi egbò igi àtẹwébẹ̀ pò oògùn nílẹ̀ yìí àti lókè òkun tó sì gbàṣẹ́ gbòǹtẹ̀ ìjọba fi ń pè wá láti wá fáyẹ̀wò ìmọ̀ràn àti ìtọ́ni níbi táwọn òjìní akọ́ṣẹ́mọṣẹ́ ò ti mọ mọ̀rúfẹ́ ìlera tí ń bóni kálukú fínra àtògùn tá a lè lò kojú ẹ̀ ọgbà bẹ́ẹ̀ nílé health consult oríṣiríṣi oògùn tó ti ní gbogbo èròjà tára nílò wà fún títà láti má gba ìsàn wọlé lágọ̀ọ́ ara tòró sàn ká dé kọ́ńdà ìsàn àjùkámọ̀ wá wòsàn kiri lọ. ilẹ̀kùn lè ṣe wa wà ní ṣíṣí sílẹ̀ lọ́jọ́ mọ́ndé títí di sátidé látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà rọ̀lẹ́. ọ̀pọ̀ àǹfààní ló wà nílé iṣẹ́ health concern kàṣíwá lálùkò shopping complex lẹ́gbẹ̀lẹ́ epo mrs nítòsí bishop phillips academy ìwó road ìbàdàn àti ní stanbic bank building niger west area challenge ìbàdàn zero nine zero five thousand forty eight sixteen zero nine zero five thousand forty eight sixteen health concern global consult ìlera ìlera rẹ ṣe pàtàkì. bóyá o agbára gbọ́dọ̀ yí o agbára gbọ́dọ̀ yí ọkọ̀ padà. gbogbo ẹni tó ṣetán láti bọ́ nínú ìgbèkùn ìdádúró ó yá nínú ìsọjí ọlọ́jọ́ méje. tó bẹ̀rẹ̀ àjọ̀dún ọdún keje yìí. tí Jésù pàṣẹ ti CAC àgbàlá ìyanu sanctuary of praise. àkòrí ìsọjí tó máa bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday twenty eight November ti Saturday fourth December unstoppable God ọlọ́run tí ò ṣe dádúró àkókò tó kù ìdádúró fẹ́ jálára gbogbo èèyàn parapa nínú àdúrà. wọ́n wọra rẹ̀ rán aago márùn ìpinnu àdúrà yóò ti máa jò látọjọ́ sunday twenty eight november ọjọ́ friday third december àṣálẹ́ ìyìn nìyẹn sà nígbà tí ọlọ́run bá lọ ẹrẹ̀lú àgbáyé ẹrẹ̀lú jẹ́ scanning glory ẹ̀yìn ju olódùmarè ẹ̀bùn olúwa mo ṣoríire the rock of ages drama ministry prophetess ìyanu olúwa barúrò olùgbàlejò gbogbo ẹ̀ nínú ìjọ cac àgbàlá ìyanu sanctuary of praise abode faruk road sókà ìbàdàn láàrin ọjọ́ méjèèjì yìí ni o gbogbo èèyàn ló máa dòmìnira pẹ̀lú agbára tó ń bẹ nínú orúkọ jẹ́ bàbá bọ́láriwá aláwòye dé àìsàn àtàrùn tó ń ṣe kọ́ńtàdì gbọ́lágun ara ẹ wá bíbà pẹ̀lú ewé àtẹ̀gbọ́ ilẹ̀ bá bá wa ọ̀nà àbáyọ dé bórí bá ti kún alábẹ́ni ká wá lọ bódò bá ti kún àgbàlagbà ọmọ ẹ̀ lọ́rọ́ kan gbogbo ẹ̀dá tó ní kalẹ̀ hìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan lórí ogun tó fẹ́jú tó tó mọ́ wọn ẹ mọ́kàn balẹ̀ ọ̀nà àbáyọ dé bàbá bọ́láriwá aláwòye lónìí bẹ́rù bá kọ òkè tó kọlẹ̀ ó tún níbì kan àgbẹ̀ sí o ìwọ náà express ọ̀nà jọ ládùúgbò wọn ẹ sì lè pè wọ́n sórí nọ́mbà yìí o oh eight o oh eighty six twenty three twenty five ninety four àti o oh eight one twenty two fifty two thirty seven seventy nine bàbá bọ́lárẹ̀wá aláwòye ló ní ẹ̀tújúká ayọ̀ ló kàn ó. àdọ́wẹ́ ẹ cheun cheun bí ojú ọ̀nà ajá àbálẹ̀ yín tẹ̀ síwájú lórí ìkànnì yín pẹ̀lú àwọn atọ́kùn yín nínú àwọn ìwé ìròyìn yín ibi aroko ti sí ẹjẹ́ àfàbọ̀ síbẹ̀ lójú ìwé keje ìwé ìròyìn Vanguard sí ni ní agbo òṣèlú alága gbogbogbò ẹgbẹ́ People's Democratic Party ẹgbẹ́ alábùradà dókítà Iyọchia Ayu Iyorchia Ayu òun náà ló ti pa bìyàbìdún ọ̀rọ̀ tó pé àwọn ọmọ Nàìjíríà ń lálàṣe o bá a ní tanra wa jẹ lábẹ́ ìjọba tí Muhammadu Buhari ń ṣe é lọ yìí ó ní kódà ọ̀nà tí ààrẹ Muhammadu ń gbà á ṣèjọba ti kó gbèsè burúkú burúkú bá orílẹ̀-èdè Nàìjíríà fàpẹ̀rẹ̀ ó ní àbẹ́ẹ̀rí nǹkan ni àfẹ́ jẹ ayé ń gbèsè rí báyìí bíi lábẹ́ ìjọba ààrẹ Muhammadu Buhari ó ní ajẹgbèsè tí tí tí tí tí tí tí tí kúrú náà fi mú ètò ọrọ̀ ajé nàìjíríà ó ní àwọn èèyàn wà ń wò wá láwòsunkún àwa wà ń wòra wa láwòrẹ́rìn láàrin àwọn orílẹ̀-èdè tí wọ́n ń kọ́mọ lùbọ́ káàkiri àgbáńlá ayé oníbẹ̀ bá wo Committee of Nations ẹ rí i pé wọ́n máa ń fi á yẹ̀yẹ́ torí pé a ti di oníbàárà láàrin wọn wá yàtọ̀ sílẹ̀ ó ní orílẹ̀-èdè wa ni wọ́n gbé olú ilé ẹgbẹ́ òṣì àti ìṣẹ́ eh, poverty capital of the world ni wọ́n gbé wá ìyẹn lórílẹ̀ tiwa tí ń jẹ́ nàìjíríà yìí dókítà ayu òun náà lọ bá iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ àgbáyé ní tá sí BBC ẹ̀ka tausa lọ bá wọn sọ̀rọ̀ ń gbà àwọn eléyìí ń ké sí kọ́ wá ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò ṣebí ibẹ̀ ni Vanguard ti fi etí kọ ní Kaduna ló sì di ń táwa náà ń kà lóòrọ̀ tòní nígbà tí iyọ̀chia ayù tí ọmọ sọ̀rọ̀ ó àwa nínú PDP ẹ rí i pé kò sẹ́ni tí ìṣà ṣiṣe kò sí bá ṣe rìn torí òní mì àmọ́pá ti ṣàwọn àṣìṣe kéékèèké pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kan nígbà kan ìgbà kan nígbà kan ìgbà kan àmọ́ báyìí a ti di àtúnbíntia débi pé a ti kẹ́kọ̀ọ́ níbi a ti ṣubú a sì mọ̀ pé òkùnkùn tí ò gbọ́dọ̀ kọ́ni lẹ́sẹ̀ kó dání léponu lẹ́ẹ̀mejì ń tàwa mọ̀ nìyẹn kódà a ṣe débi pé a ti pé gbogbo àwọn èèyàn tí wọ́n ń dépò gómìnà lábíàṣẹ ẹgbẹ́ wa a ti pè wọ́n sí ìdánilẹ́kọ̀ọ́ a ti tẹ̀ wọ́n nú a dá wọn lẹ́kọ̀ọ́ dáadáa bí wọ́n sì gbọ́dọ̀ mọ̀ lànà bá a ti ṣèjọba a sì ti dá mi lákaná o a ti jáwọ́ lápọ̀ tí ó yọ àwọn ọmọ Nàìjíríà gan-an pẹ̀lú àwọn àṣìṣe kéékèèké tá a ṣe ń gbà kan wọ́n mọ̀ pé àwa ò sínú irọ́ labí tí ọmọ jẹ́jẹ́ lè ṣe fún aráàlú tó wá lẹ́yìn ọ̀rẹ́ yìn lórí irọ́ òjé marina ọ̀fọ́gò sílẹ̀ kọ́mọ fẹsẹ̀ náà ni ó padà bẹ́ẹ̀ ẹ̀wọ̀ ẹgbẹ́ wa ẹ̀ ó yàtọ̀ PDP nílẹ̀ yìí sọ̀rọ̀ débi lọ́wọ́ tá a wà yìí gbèsè e tá a ti rírò ẹ̀rí tí ìjọba Muhammadu Buhari tó ti jẹ fún Nàìjíríà ọlọ́mọ jẹ́ kí gbèsè ó padà dìgún lórí ètí mẹ́lẹ̀ ó ní àmọ́ bí PDP bọ́ bá fi padà yan yọ láti tún tukọ̀ orílẹ̀-èdè yìí àtàwọn ìpínlẹ̀ tí ń bẹ ní Nàìjíríà ẹ̀ rí i pé ire tójú owó rí lójú ọmọ Nàìjíríà ó padà mọ́ rí ẹ wo ok kí ni wọ́n pé wọ́n ṣe wọ́n pé wọ́n ṣèrè lùwé àwọn ọmọ ju kí wọ́n mọ gbàràwọ oníràwọ̀ àwọn iṣẹ́ táwọn kan ti ṣe é lẹ̀ làwọn òde bá ni wọ́n mọ gbàràwọ ẹ̀ tí wọ́n mọ fi gara lójú ayé reluwé kí n la ìròyìn yẹn pọ̀ ọmọ pọ̀ o mo rọra ka díẹ̀ mo ṣẹnu ṣàìsí síbí. alright lójú ewé kẹta lé ní ogún ìwé ìròyìn ti Nigerian Tribune ibẹ̀ ilé ìkànkùgbó olóṣèlú aṣòfin kan tó lọ láti gúúsù èkìtì sí ilé ìgbìmọ̀ asòfin àgbà sẹ́nitọ̀ bíọ́dún olójìmí ti sọ̀kù ọ̀rọ̀ sẹ́gbẹ́ òṣèlú APC tó sì ní òun ṣetán láti fi ìtàn rẹ̀ balẹ̀ gẹ́gẹ́ bí gómìnà obìnrin àkọ́kọ́ o gẹ́gẹ́ bí kùkù kẹ̀kẹ́ láti díje dupò gómìnà ní ìpínlẹ̀ èkìtì bó ṣe kù sátà léyìí tí ó wáyé ní ọjọ́ kejìdínlógún oṣù kẹfà ọdún tó ń bọ̀ wọ́n ní kálukú náà ló ti ń sáré bí iyọ̀ yóò ṣe dùn tòun aṣòfin tó ń ṣojú ẹkùn gúúsù èkìtì ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà sẹ́nẹ́tọ̀ bíọ́dún olújìmí ń ló kéde pé òun ṣetán àti lọ díje dupò gómìnà ní ìpínlẹ̀ èkìtì nínú ètò òdìbò tó ń kànkùn gbọ̀ngbọ̀ngbọ̀n ó ní pẹ̀lú àṣẹ ìdùmarè àti àtìlẹ́yìn gbogbo àwọn aráàlú tó ń fẹ́ òun fẹ́re fẹ́ lọ síwájú ìpínlẹ̀ èkìtì òun ó sì jẹ́ gómìnà obìnrin àkọ́kọ́ tó kọ́ gorípò lórílẹ̀‐èdè wa nàìjíríà ó ní ohun kan wà tó yẹ kó máa ń ba òun lọ́kàn jẹ́ o ṣùgbọ́n pẹ̀lú bí nǹkan ṣe wà yìí yóò padà dẹ̀rín yóò dayọ̀ ni olújìmí ni wọ́n ṣe àyẹ̀wò fún fínífíní gẹ́gẹ́ bí ẹni tó lóun náà fẹ́ lọ díje dupò lábẹ́nú nínú ẹgbẹ́ òṣèlú ti a nínú ẹgbẹ́ òṣèlú PDP gẹ́gẹ́ bó ṣe wá ṣe àlàyé ọ̀rọ̀ yìí pé nígbà wọn ti wo òun wò tí wọ́n sì ní ó gbà kàkà àti lọ díje dupò ti abẹ́nú ní oṣù kínní ọdún tó ń bọ̀ ó lélẹ́yìí ò lè níra ó ní bóun bá sì yan ọyọ́ ńbẹ̀ kó lọ díje dupò gómìnà lókun káwọn èèyàn ṣe àtìlẹ́yìn fún òun ó ní ní Òmù Èkìtì yìí tí olúlu ìjọba ìbílẹ̀ ti Èkìtì East ìyún ìlà oòrùn Èkìtì tóun ti ń jáde lọ ó ní wọ́n ti mọ òun mọ ìwọ̀ òun pé ìwà eré ń bẹ ó ní òun ti ṣe alábòójútó fún ètò iṣẹ́ àkànṣe rí òun ti ṣe gbákejì gómìnà rí òun tún jẹ́ aṣòfin tóun sì jẹ́ obìnrin oníta ló wá ń sọ pé nǹkan tọkùnrin ń ṣe obìnrin ò lè ṣe é ó lásìkò rèé o fún òun láti lọ díje dupò gómìnà tó òun ó sì wọlé pẹ̀lú àtìlẹyìn ọlọ́run ó wá ní APC pẹ̀lú iṣẹ́ tí wọ́n ṣe gan ó ti fi hàn gbangba gbangba yìí pé àti lè borí òun ìrọ̀rùn ló máa jẹ́ ṣùgbọ́n ká díje dupò tí ó bá jáde nínú PDP àti APC kó wá ní o láti gúúsù Èkìtì ó ní pẹ̀lú ẹ̀ gbogbo nǹkan tó wà ńlẹ̀ ọwọ́ kan lòun ó borí ní mọ̀nà wà ẹ lọ tààràtà ojú ewé kẹtàlélógún ìwé ìròyìn ti Nigerian Tribune tó jáde lónìí. mínísítà níléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń ṣe kò kárí ọ̀rọ̀ àwọn obìnrin nílẹ̀ yìí ó mà ti dábàá wípé àwọn akúmọ̀mọ́jú di ẹ̀dá tí máa fi tìpátì kóòkù bá abo lájọṣepọ̀ bọ́wọ́ bá ti tàn án kí wọ́n máa sọ wọ́n di ajáàánú ìwé ni ìròyìn yẹn ń bẹ lójú ìwé kẹsàn-án ìwé ìròyìn punch fún tòní mínísítà fún ọ̀rọ̀ àwọn obìnrin àti ìdàgbàsókè agbègbè gbogbo tí ń bẹ lórílẹ̀‐èdè yìí Pauline Tallin òun náà ló ti dábàá wípé kí ìjọba àtàwọn aláṣẹ lórílẹ̀‐èdè yìí kí wọ́n máa lo ẹ̀ka ètò ìdájọ́ fi máa mú sẹ̀ríà ìtẹnilọ́dà castration máa báwọn akọ tí ń fi tìpátì kú kò bá abo lájọṣepọ̀ kírúfẹ́ ìwà bẹ́ẹ̀ ó lè bá a jẹ́rùkún gbàgbé láwùjọ tá a wà yìí mínísítà yìí ni ẹ worú àwọn aláìnítìjú àkúmámojú di ọ̀dàálẹ̀ sálọ ẹ̀dá tí máa gàlé abo nígàkúgà túláàsì túláńgà yìí ó ní bí ẹranko ni wọ́n hùwà kí ìyà bí ẹranko náà ó sì jẹ wọ́n kí wọ́n sọ wọ́n di àgùntàn tí ọmọ wò bọ̀ọ̀bọ̀ọ̀bọ̀ nígbà tí ọwọ́ bá ti tẹ̀ wọ́n nígbà tí ẹni yìí ń sọ̀rọ̀ lásìkò tí wọ́n wá ṣàbẹ̀wò fún láti tí wọ́n wá ṣàbẹ̀wò sí láti ọ̀dọ̀ ẹ̀ka kan tí mójútó bá a ṣe pọ̀ sí lágbàáyé fún àjọ ìṣọ̀kan àgbáyé the United Nations dókítà Natalia Kanem tó ṣàbẹ̀wò sí ọ̀rọ̀ wọnú ọ̀rọ̀ ni mínísítà bá sọ̀rọ̀ jáde mínísítà ní ìwà ọ̀daràn pọ́nbéré òun náà ni ìwà búkú máa fi túláàsì báni lájọṣepọ̀ nínú ayé ọ̀làjú tá a wà yìí tó sì jẹ́ pé bí wọ́n ṣe ń gé wọn lọ́wọ́ ẹ̀ ni wọ́n ń bọ̀ ka ẹ̀ wọn gbọ́nràn ó dìgbà tí ìfìyàjẹni tó lágbá púpọ̀ tó bá di gbígbé kalẹ̀ kí kálukú wọn ó tó máa tọwọ́ ọmọ wọn bọ́ṣọ ó ní ìmọ̀ràn tóun ó gbàjọba àtẹ̀ka ètò ìdájọ́ òun náà ni pé bí wọn ò bá ti tẹ àwọn tọ́wọ́ bá tẹ̀ lọ́dàá Eh, wọn ò ní jẹ́ àríkọ́gbọ́n fara yòókù tó fẹ́ ṣe hàn dandan báwọn ìròyìn oúnjù báwọn lọ èmi yà ká ìròyìn tí ń wò bọ̀ bọ̀ bọ̀ ń gbọ́n tẹ̀ lọ́dà tán ní ń bẹ lójú ìwé kẹsàn-án punch fún tòórọ̀ yìí. lórí ọ̀rọ̀ ti olówódé asu ti sọ̀rọ̀ sókè wọ́n ní oòrùn tó kùn lókè ó táṣọ gbẹ o fún orílẹ̀-èdè wa nàìjíríà ọ̀sẹ̀ kan péré ńlórí ọ̀fẹ́ kù fún ìjọba alẹ̀ yìí bá a bá jóun gbé àgbọ́dọ̀ jóun gbé bílíọ̀nù méjìlélógún owó náírà ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ twenty two point two seven billion naira owó àjẹmọ́nú tá a jọ forí okòó sọ̀ọ́dún lé lórí <laughs> ìjọba àpapọ̀ máa sin hàtì bíi fíìmù mọ́ ni wọ́n ní tá ẹ̀ bá eri ọ̀sẹ̀ kan ọ̀hún yóò já wọnú oṣù kejìlá ọdún tá a wà yìí tọ́sẹ̀ kan ọ̀hún bá parí tá a bá rí owó wa ọ̀hún fíìmù lè yàtọ̀ ààrẹ ẹgbẹ́ wọn lápapọ̀ ọ̀jọ̀gbọ́n Emmanuel Osodeke ń ló ṣe kìlọ̀kìlọ̀ náà nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn Nigerian Tribune lọ́jọ́ sinmi Sunday àná pé tọ̀ ìjọba amọ̀pẹ́ gbàgbé o à ń retí o ọ̀sẹ̀ yìí ló parí ẹ̀ o ọ̀sẹ̀ yìí náà ló sì bo gbogbo nǹkan tó wà ńlẹ̀ lójú bá a bá erí owó wa lásìkò fíìmù burúkú yó bẹ̀rẹ̀ o. ìwádìí ìwé ìròyìn Punch tí mò ń kà báyìí báyìí ọmọ ti gbé ìròyìn kan bóde lábẹ́ àkòrí èèmọ̀ lágége ajáwẹ̀ wóró sọ́ọ́dé gọ́gù ó fa báàgì ó tún fa báàgì àbẹ́ẹ̀ rí i pé nǹkan ń ṣe lẹ́ka ètò ìdájọ́ lẹ́ka ètò ìdájọ́ pàápàá ní iléeṣẹ́ tó mójútó ètò ìdájọ́ nílẹ̀ yìí àwọn karambà ní ikọ̀ abàṣèjẹ́ òbítí so lẹ́rùn ẹ̀dá kan tí wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ sí ní ta àwọn dúkìá tíjọba gbẹ́sẹ̀ lé e wáò wáò wáò lajá ń ké ní ìròyìn yẹn o wọ́n ní ikọ̀ òbílẹ̀jẹ́ tí wọ́n ń pè ní syndicate wọ́n ní àṣírí wọn ti tú níléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí ẹ̀ka ètò ìdájọ́ Federal Ministry of Justice fún ẹ̀sùn pé wọ́n ti wọ́n ti ń ta àwọn dúkìá eléyìí tí wọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn pàápàá àwọn dúkìá tí ìjọba gbẹ́sẹ̀ lé tí wọ́n sì ní kí wọ́n máa mójútó tí wọ́n ó fi mọ bí wọ́n ó torí ẹ̀ bọ̀ ọ̀pọ̀ àwọn dúkìá yìí òun náà ní wọ́n pé ikọ̀ òbílẹ̀jẹ́ yìí ti ń tà tí wọ́n sì ń ju owó ẹ̀ àpò ìwádìí ìwé ìròyìn punch tí mò ń kà yìí tiẹ̀ fi kún pé kì í máa ń ṣàwọn òṣìṣẹ́ olókùn kéékèèké là ń sọ kódà wọ́n ní àgbà ọ̀jẹ̀ agbẹjọ́rò kan senior advocate of Nigeria kan tí wọn ò dápọ̀ síbí ń bẹ láàrin àwọn tí ń ta dúkìá tí ìjọba gbẹ́sẹ̀ lé yàtọ̀ sílẹ̀ yìí wọ́n láwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ sọmọgbé Abubakar Malami ẹni tí í ṣe mínísítà ètò ìdájọ́ nílẹ̀ yìí àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ kan àwọn náà ń lọ́wọ́ nínú ìwà jàǹkóríkò yìí àwọn dúkìá tí wọ́n sì ń tà tí wọ́n ń da owó ẹ̀ àpò yìí ara àwọn dúkìá ń bẹ l'Àbújá ara àwọn dúkìá ń bẹ ní ìpínlẹ̀ Èkó àti láwọn bòmíì ah ìròyìn yẹn pé kàì kàì kàì kàì ojú Punch fún tòní ni wọ́n sì kọ lójú ewé kẹrin ìwé ìròyìn ti Daily Sun ọ̀rọ̀ kan rèé ń bẹ̀ níbi tí àwọn IPOB Indigenous People of Biafra IPOB sọ̀rọ̀ wọ́n tutọ́ sókè wọ́n sì fojú gbà á wọ́n ní Gumi Gumi wọ́n ní wọ́n ran wọ́n mà ní Gumi sọ ń gbòòrò ayé yìí wọ́n ní ìkàn ẹlẹ́sìn ní Sheikh Ahmad Gumi èyí ló ń lọ fi àwọn jàǹdùkú tí wọ́n pè ní agbébọn bandit yìí náà lọ fi wọ́n wé IPOB yìí pé kí ni ìyàtọ̀ láàrin àwọn ọmọ kanu ipob àti àwọn bandits ó ní nǹkan kan náà jọ ni wọ́n wọ́n ní láìpẹ́ yìí kọ́ ni wọ́n kéde rẹ̀ yìí pé àwọn bandits yìí àwọn jàǹdùkú yìí pé agbésùmọ̀mí ẹ̀dá ènìyàn tí kì í jẹ́ kí omi àlàáfíà lùtòrò ni wọ́n wọ́n ní Sheikh Gumi wá lórí láyà bọ́ síta gbangba wálé àmà sọ ọ́ di mímọ̀ pẹ̀lú àfiwé bú yìí pé àwọn bandits yìí o àtà ipob o ọ̀kan náà ni wọ́n alukoro fáwọn ipob Emma Powerful ló ó ṣe ọ̀rọ̀ gbà lọ́rọ̀ eléyìí sí àwọn pé kò sẹ́ni tí ó mọ̀ pé IPOB ojúlówó ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tọkàntọkàn tó ń fẹ́ lọ́síwájú àti ìdàgbàsókè ni àmọ́ àwọn ń jà fún òmìnira àwọn ni ló fẹ́ fa sábàbí láàrin kan wọ́n ní pẹ̀lú ẹ̀ ṣé ìyún ló wá ní kí Gumi máa fi àwọn wé agbésùmọ̀mí ó ní ẹ lọ ṣe kìlọ̀kìlọ̀ fún Gumi kó sì lọ gbọ́nbikíbi tó bá ọ̀rọ̀ bá gbẹ̀ndùn pé láyé ẹ̀ kò gbọ́dọ̀ tún sọ̀rọ̀ ẹ̀ mọ́ níta gbangba yìí pé IPOB àtàwọn báńdíìtì ìkan kan náà jọ ni wọ́n irú kan náà ń là wọ́n méjèèjì níta wọn o àwọn èéṣe èèyàn bú o àwọn èéṣe ṣe gbẹ̀mígbẹ̀mí àwọn èéṣe ikọ̀ tí ń dàlúrú o ẹ lọ sójú ewé kẹrin ìwé ìròyìn ti Daily Sun ká lọ sójú ọjà. bá a bá dé láti ojú ọjà ẹ máa gbọ́dì rẹ̀ tí àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n mọ̀ nípa kòkòrò àìfojúrí tí ń fa ìsàn burúkú virologist tí wọ́n fi bínú síjọba àpapọ̀ alálejò láti South Africa o àwọn onímọ̀ ìjìnlẹ̀ ní ẹ ṣàyẹ̀wò fún wọn o. kí wọ́n tó wọlé. COVID-19 pòkì tí ń bẹ lóde báyìí Omicron variant <laughs> kọ́mọ̀dé pé wọ́n ti gbé nǹkan wọ̀lú ìròyìn yẹn ń pé okay now. àní ráìdá. àmì náà. ajá balẹ̀ ajá balẹ̀ bẹ́ẹ̀ ni o ọlọ́run àánú ti ṣetán láti rán àánú rẹ̀ sọ̀kalẹ̀ nítorí ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé èmi yóò ṣàánú fún iye àwọn tí wọ́n ṣàánú fún àkókò wa tó wà yìí o fún wọn láti rí ìrírí agbára ọlọ́run fún ìyípadà ńlá bí o ṣe ń palẹ̀ mọ́ fún ìsọjí ńlá tí yóò wáyé ní ìlú ìbàdàn èyí tí ìjọ christ wonderful power of jesus center gbé kalẹ̀ àkòrí fún ìsọjí yìí ni àánú ìgbà sókè mercy to be rapturable ìsọjí yìí yóò gbìnàyà ní ọjọ́ kìíní sí ọjọ́ keje oṣù kejìlá ọdún twenty twenty one ẹ̀wá kí ẹ sì rí ìwòsàn ìtúsílẹ̀ ìdáǹdè àti ìgbàlà bí reverend and reverend mrs adéyẹmọ yóò ṣe máa fi ọ̀rọ̀ ọlọ́run bọ̀ wá. ibi ìpàdé ìjọ christ wonderful power of jesus center èyí tí ó wà ní ìrẹ́pọ̀dọ̀ street road e jagun bus stop ní ìlú ìbàdàn fún àlàyé tó pọ̀ ẹ pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero seven zero one eight seven five two zero five five wá kí o wá tọ́jú sùn wò ó ní mọ́mọ́ ní ní ní ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹmàdé ọmọ àtibá o. a kú oríire ti gbajúgbajà iléeṣẹ́ alára àgbàyídà ni ìyẹn design bricks homes and property tó ti kalẹ̀ ká sílùú ọ̀yọ́ wa. design bricks dé àlùbáríkà ilé kíkọ́ dé fún gbogbo ẹ̀dá tí kò fẹ́ darúgbó sílẹ̀ mìrẹ́ǹtì. ìyẹn lábẹ́ ìfà oríire tó ń gbóná yakinlala tá a pè ní ọ̀yọ́ mega gallon pẹ̀lú design bricks. pẹ̀lú ẹ̀dínwó tó wáyàmì fifty percent discount lórí ilẹ̀ plọ́ọ̀tì kan tó bá rà láwọn estate wa bíi aláàfin park tó wà ní new express road òròkì aláàfin view sabo road ọ̀kánsà àti aláàfin suits ìdí ìgbà olómi ìlọ́ra. bó o bá ṣe ń ra ilẹ̀ tiẹ̀ ni wàá tún máa tẹ́wọ́ gba sìmẹ́ǹtì àpò márùn-ún tipa ayanrìn kan àádọ́ta búlọ́ọ̀kù tó fi bẹ̀rẹ̀ ilé rẹ ní kíkọ́ àtàwọn gbáǹkọ́gbẹ̀ borí rẹ bíi rẹfrigirétọ̀ tv jẹnẹrétọ̀ microwave àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó yá jí má sùn kó tètè máa lọ sọ́fíìsì design bricks tó wà ní mtn building owó dí ọ̀yọ́. telephone zero nine zero three nine three seven five one one zero. ọ̀yọ́ mega gallon with design bricks àjọsọ àti àdéhùn bẹ́ẹ̀ o. Without strong watchdog institutions, impunity becomes the very foundation upon which systems of corruption are built. And people's indifference is the best breeding ground for corruption to grow. Thus, the very reason the your state government is ready to fight all forms of corruption to a standstill through the establishment of the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Yes, we must all speak out when public funds are diverted to personal pockets, even through fake government receipts and tickets. When contracts awarded are not done at all or only completed on paper after the release of fund. Speak out! When favoritism is celebrated above hard work and right, when you're threatened or victimized for refusing to take or give bribe, speak out! If you discover any unlawful act in any government ministries, departments, and agencies, speak out by contacting the Oyo State Anti Corruption Agency, Oyaka, with your petitions at quarter 473 Fajimi Street, Agodi, Ibadan. Note, petition must be evidence based and no anonymous petitioners. It's, it's no, no tolerance, tolerance for any form of corrupt practice services in Oyo State. This message is sponsored by the Oyo State Anti-Corruption Agency, Oyaka. wọ́n ti gbóṣùbà káre láì fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Olúṣèyí Abíọ́dún Mákindé fún bó ṣe ń yan àwọn èèyàn tí wọ́n kájú ẹ̀ sínú àwọn ipò tó yẹ nínú eléyìí tá a ti rí àwọn olùbádámọ̀ràn pàtàkì tí wọ́n ṣetán láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú gómìnà fún lọ síwájú ìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo ọ̀rọ̀ ọ̀hún ó jẹyọ lẹ́yìn ìpàdé eléyìí tí àgbáríjọpọ̀ àwọn kánsílọ̀ tí wọ́n ṣe ní sẹkítẹ́rìàtì ìbàdàn southwest alálùbọ́sà alẹ́sìnlọ́yẹ nílùú ìbàdàn àwọn àgbáríjọpọ̀ kánsílọ̀ ọ̀hún wọ́n fi ìdùnnú àtayọ̀ pẹ̀lú ẹ̀mí ìmoore hàn sí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ nípasẹ̀ bó ṣe ń ṣàmúlò àwọn ọlọ́pọlọ pípé ẹ̀dá olóṣèlú láti yàn sípò nínú àti máa ṣe bọ̀ tó gúnrégé látẹ̀yìnwá tí wọ́n ti wà tẹ́lẹ̀ àwọn àgbáríjọpọ̀ kánsílọ̀ ọ̀hún wọ́n tọ́ka sí ìyànsípò ọ̀nrọ́bù adéyínká adéníyì kazeem bíbíire gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì kò sí àní-àní olóṣèlú táwọ̀ rẹ̀ kájòlò ní ṣe o lẹ́yìn náà àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ kánsílọ̀ nípínlẹ̀ ọ̀yọ́ ọ̀hún wọ́n tún gbóríyìn fún gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ olúṣèyí abíọ́dún mákindé fún bó ṣe buwọ́lu àwọn èèyàn sípò bíi ipò akọ̀wé alámòjútó àti ipò olùrànlọ́wọ́ pàtàkì káàkiri gbogbo ìjọba àbílẹ̀ tó wà nípínlẹ̀ ọ̀yọ́ ìdàgbàsókè kólébà débá wọ́ọ̀dù tó wà yíká ìpínlẹ̀ ọ̀yọ́ òní wọ́n fi ṣe bẹ́ẹ̀ àwọn kánsílọ̀ wọ́ọ̀dù ọ̀hún wọ́n jẹ́jẹ́ àtìlẹ́yìn wọn tó lórin fún gómìnà pínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ olúṣèyí àbíọ́dún makinde wípé digbí làwọn wà lẹ́yìn gómìnà o gómìnà wọ́n tẹ̀síwájú ní ọ̀rọ̀ ìdáwọ́lé wọn wípé fún dàgbàsókè ìpínlẹ̀ ọ̀yọ́ tó bá tún di ọdún 2023 àwọn wà lẹ́yìn gómìnà lákòótán àwọn kánsílọ̀ nípínlẹ̀ ọ̀yọ́ wọ́n tún ránṣẹ́ ìkíni kú oríire ṣe abẹnugan lẹ́gbẹ̀mọ asòfin ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀nàrọ́bù débọ̀ ògùndòyìn fún ti ayẹyẹ ìgbéyàwó rẹ̀ tó wáyé lọ́sẹ̀ tó kọjá yìí àwọn ìgbìmọ̀ tí wọ́n buwọ́lu àtẹ̀jáde yìí ni ọ̀rẹ́bù Fẹ́mi Abọ́ládé Yerima láti ìjọba àbílẹ̀ ọ̀nà àrà ọ̀rẹ́bù Káyọ̀dé Ọláyíwọlá Ìbàdàn South West ọ̀rẹ́bù Búsàrí Najim Banji láti ìjọba àbílẹ̀ Ìwájọwà ọ̀rẹ́bù Olúbọ́dún Ọmọ́túndé Ìbàdàn South East ọ̀rẹ́bù Ọlátúndé Olúfúnmi Ìbàdàn North East ọ̀rẹ́bù Búsàrí Kafayat láti Ọ̀yọ́ West ọ̀rẹ́bù Táíwò Saudat sàléwá látìjọba àbílẹ̀ olúyọ̀lé ọ̀nrẹ́bù akíndélé olúkúnlé ìbàdàn south west àti ọ̀nrẹ́bù bọ̀sùn ọ̀làǹrẹ̀wájú látìjọba àbílẹ̀ ìbàdàn north east. tọ́ ajá àbálẹ̀ yín náà ló ń tẹ̀ síwájú yìí hmm. lórí èyí tí a fi tó yín létí lákòrí kó tó di pé a lọ sí ojúde ọjà lọ́hùn òun náà ni ti àbẹ̀wò ààrẹ ilẹ̀ South Africa àtàwọn ikọ̀ ẹ̀ sí Nàìjíríà tí àwọn èèyàn fọn múlé lórí ìjọba àpapọ̀ sì ti fèsì pé ah, ẹ fọkàn balẹ̀ ẹ ṣéwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ àfàìdún ọbẹ̀ ẹ̀jẹ̀ agbọ́ bó ṣe lọ. àwọn akọkọlúkọkọ atófiṣẹ́ ogunran onímọ̀ jìnlẹ̀ nípa kòkòrò àìfojúrí tí máa ń fa ìsàn burúkú ahaniléèmọ̀ gbogbo wọn náà ni wọ́n ti panupọ̀ tí wọ́n bẹnu àtẹ́lu ìgbésẹ̀ ìjọba àpapọ̀ ìpinnu wọn láti fààyè gba ààrẹ ilẹ̀ South Africa àtàwọn ikọ̀ aṣojú tó tẹ̀lé tí wọ́n fẹ́ẹ́ dé sí orílẹ̀-èdè Nàìjíríà lónìí ti ṣe ọjọ́ ajé Monday láìsí pé wọ́n ṣàyẹ̀wò coronavirus burúkúburúkú tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ kéde ẹ̀yà ẹ̀ lásìkò yìí Omicron variant òun náà la gbọ́ pé ó lalẹ̀ hù fún ìgbà àkọ́kọ́ láti orílẹ̀-èdè South Africa ọ̀hún tó sì jẹ́ pé àwọn aláṣẹ àgbáyé ti kéde wípé kíkálukú ó ṣọ́ra báyìí o torí ẹ̀yà coronavirus tó tún ṣẹ̀ṣẹ̀ lálẹ́ hù láti South Africa yìí nínú ọ̀rọ̀ tiẹ̀ tó bá àwọn oníròyìn sọ ẹni tí í ṣe alága fún ìgbìmọ̀ amúṣẹ́yá lórí àìsàn COVID-19 ọ̀jọ̀gbọ́n oyè wálé tọmọrí ó ní ẹ wò pẹ̀lú bí nǹkan ṣe ń lọ tá à ń tẹ̀lé ẹ má jẹ́ atanra wa jẹ́ o ó yẹ ká kìlọ̀ fúnra wa pé ká ṣọ́ra wa irúfẹ́ àsìkò yìí bí wọ́n bá fi gbé Omicron burúkú burúkú yìí wọ nàìjíríà èèmọ̀ burúkú tó jẹ́ kìkìdá ewu ní fún ilẹ̀ yìí o ó ní tí àwa ń sọ fúnjọba ń tí ò lé tí ò béèrè ọ̀bẹ àbádáni àní báwọn èèyàn yìí bá ti dé ẹ yà wọ́n sọ́tọ̀ kí wọ́n tiẹ̀ kọ́kọ́ kóra wọn wọ́ síbì kan ẹ ṣàyẹ̀wò fún àwọn aṣojú tí wọ́n ń tẹ̀lé ààrẹ Ramaphosa of South Africa fẹ́ wọ nàìjíríà yìí bí eléyìí ń bá le jù ẹ̀sùn àbẹ̀wò wọn sọ́jọ́ mi ọjọ́ rèé ó ṣe àdògùn dídán ni kí wọ́n wá lásìkò yìí ni ntí ọ̀jọ̀gbọ́n Oyèwálé Tọ́mọrí tó sọ lọ́rọ̀ ntí ẹnu ṣebí bí ọjọ́ bíi mélòó kan ni ìròyìn tún jà bí ìjìwọ̀ ló pé ìpadàbọ̀ Àbíjà ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀yà COVID-19 tẹ́ wọ́n sáré tún fún lóko míì Omicron wọ́n ní ó tún ti lálẹ́ wo orílẹ̀-èdè South Africa ni wọ́n sì ti kọ́kọ́ kẹ́fín ẹ̀ ààrẹ South Africa àtàwọn èrò ẹ̀ náà òun ló sì tún wá fẹ́ ṣàbẹ̀wò ẹnu iṣẹ́ sí orílẹ̀-èdè nàìjíríà nípa bẹ́ẹ̀ ìjọba nàìjíríà náà ti fèsì o ìjọba nàìjíríà ní ẹjẹ́ àfọkànbalẹ̀ lágbára ọlọ́run káwọn èèyàn yìí ó tó wọ̀lú wá ni wọ́n ti ṣe àyẹ̀wò ara wọn fún ti covid-19 àti omicron o àti gamma o àti beta o àti alpha o àti delta o gbogbo orúkọ pátá tí covid-19 jẹ́ ni wọ́n ṣàbẹ̀wò ẹ̀ fún ààrẹ àti àwọn ikọ̀ wọn bí wọ́n bá sì tún ti bẹ̀rẹ̀ ìmọ̀rìn kí àbẹ̀wò wọn tí wọ́n wá ṣe ojoojúmọ́ fún odidi ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta seventy two hours tí wọ́n fẹ́ fi wá bí ni wọ́n mọ̀ tún àyẹ̀wò ṣe láti tún kọ̀ǹfàmù ẹ̀ kọ́mọ̀ tún lọ mú ewu lọ́wọ́ láàrin àbẹ̀wò wọn fún ìdí èyí ìjọba àpapọ̀ ní kò sí wàhálà ọlọ́run ó ti kọ́ wa mọ̀ ọ́n ṣe ìròyìn yẹn wá pọ̀ jù bẹ́ẹ̀ lọ èmi kàn wá rọra kà díẹ̀ ńgbà ọjọ́ ti lọ ló jẹ́ nsẹ́nu dédé síbí. èyí tó ṣe bẹ́ẹ̀ náà níjó. thank you àwọn àkòrí ìròyìn kan rèé tó ṣeé ṣe kẹ́ ẹ gbọ́ nígbà tí ó máa gbẹnu tán lọ́wọ́ tọ̀sán wọ́n ní arábìnrin kan tó jẹ́ pé agbálẹ̀ ni ní ilé ìjọsìn kan lóńdó níjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn gúúsù àkókò níbi tó gbé ń gbálẹ̀ ṣọ́ọ̀ṣì lọ́wọ́ wọ́n sì gba ẹ̀mí rẹ̀ lágádángbọ́n ìnínú lójú ọ̀nà márosẹ̀ èkó sílùú ìbàdàn ìṣẹ̀lẹ̀ làlúrí láabi kan náà ṣẹlẹ̀ ìjàmbá ọkọ̀ lọ́jọ́ ìsinmi sunday àná wọ́n ní ọkọ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ń forí sọra wọn bí èdì èèyàn mẹ́ta ńlọgbẹ́mímì ní mọ̀nàwá girama kan àti ọmọ ọmọ rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn yìí kan náà nílùú Abẹ́òkúta lágbègbè Láfẹ́nwá wọ́n ní táǹkà epo kan ńlọṣubú lódìgbẹ̀ ní iná sọ ìyá girama yìí àti ọmọ ọmọ rẹ̀ ńlọbá ìṣẹ̀lẹ̀ náà rìn wọ́n ní kí Ọlọ́run dákun kó máa ṣàánú wa o àmọ́ ní Jos àwọn agbébọn wọ́n tún lọ kọlu ọgbà ẹ̀wọ̀n ní Jos wọ́n ní àwọn agbébọn eléyìí tí wọ́n wá torótoró wọ́n wá torótoró ní àwọn ọ̀bọ̀n burúkú tí kọ́ gbé ní ròkè lálákó tó èèyàn láàyè ak forty seven ni wọ́n ṣíwọ̀lú àti àwọn ohun ọṣẹ́ olóró míì wọ́n ní kí apá tí ìjì ìbọn tó bẹ̀rẹ̀ sí í rọ̀jò fún odidi ọgbọ̀n ṣẹ́jú tí wọ́n lò ń bẹ̀ rẹ́rẹ́rún o lára àwọn èèyàn tó wà ń bẹ̀ gẹ́gẹ́ bí ọmísà ọmísà tí wọ́n ń ṣọ́ ọgbà ẹ̀wọ̀n wọ́n ní wọ́n ṣe lára wọn léṣe wọ́n sì gba ẹ̀mí èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ọgbà ẹ̀wọ̀n ọ̀hún wọ́n sì ṣe yànkanyànkan kó tó di pé wọ́n lọ tó alukoro àwọn ẹ̀ṣọ́ tó mójútó ọ̀rọ̀ ti àwọn ibùdó ìtàn ayé ẹ̀rọ sí ìwà àti ọmọlúàbí correctional center Francis enobore òun náà fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó sì sọ ọdúnmọ̀ pé iṣẹ́ ń lọ lọ́wọ́ o àwọn kanajàngbọ̀n ẹ̀dá èèyàn tó wá dá ìjàngbọ̀n bú ọ̀hún lẹ̀ débi pé wọ́n fẹ̀mí èèyàn ṣòfò wọ́n sì tún ṣiṣẹ́ burúkú lọ́gbà ẹ̀wọ̀n ti Jos àwọn fọwọ́ òfin mú wọn láìpẹ́ láì jìnnà wọn ò sì ní lọ láì fojú winá òfin ìjọba. tọ́ lákòótán ẹ̀yin ará ẹ gbọ́ ìròyìn tí ń bẹ lójú ìwé kẹta punch fún tòórọ́ òní o pẹ̀lú bá aago mẹ́wàá ṣe ń kù ṣẹ́jú kan àbọ̀ yìí ààrẹ fún ẹgbẹ́ àwọn dókítà onímọ̀ ṣègùn òyìnbó nílẹ̀ yìí Nigerian Medical Association ọ̀jọ̀gbọ́n Innocent Uja Uja ti já wa sí i wípé ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé báwọn dókítà akọ́ṣẹ́mọṣẹ́ Nàìjíríà bá ṣe ń fi ilẹ̀ yìí sílẹ̀ tí wọ́n ń gba òkè òkun lọ láti lọ́ọ́ máa ṣe iṣẹ́ lọ́nà tí ó fi pé wọn ìyẹn ń sọ pé nǹkan tí ń ṣe ẹ̀ka ètò ìlera wa wọ́n ní tẹ́yìn ń pè ní brain drain yìí oh, bí àwọn aláṣẹ ò bá tètè wá ìmọ̀ mójútó ẹ̀ka ètò ìlera àti ìgbáyégbádùn fáwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùtọ́jú aláìsàn kò sígbà táwọn tá a wí tí wọ́n jẹ́ dókítà onímọ̀ ṣègùn òyìnbó bí wọn ò ṣe ní máa lọ sí ilẹ̀ òkèrè yóò wá dàbí ìgbà táwa náà ń fi ọjà ṣọwọ́ à ń export àwọn dókítà torí wọn pé jù ní eh. Nàìjíríà wá export yẹ lọ sí ilé ìbò. èyí ò ní ṣe pẹ̀lú dọ́là àti náírà wa. ọkànra wọn ibìkan náà ojúpọ̀nà kan náà wọ́n gbà. Ah, all right. èyí sì ni òpin ajá àbálẹ̀ fún ti ọ̀rọ̀ òní o bá a ṣe wà ń lọ yìí. ọpẹ́ ni fún Ọlọ́run. ẹ a fi tó yín létí pé bàbá kérésì ti Fresh FM lọ́dọọdún eléyìí tí ọ̀já yín ń tàn mọ́ rí tó sì yàtọ̀ sí tàwọn ará yòókù tọ̀ ẹ tún gbádùn ẹ̀ láòkó kérésì afẹ́fẹ́